ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدوقف الله سبحانه وتعالى أترى الصلاة فوانبوى محمد صلى الله عليه وسلم أبلا الله سبحانه وتعالى أقد سيغرو قلوبكم وجكتو سي أنكوكوا أبلا الله سبحانه وتعالى kó fi ẹsẹ̀ nìkọ̀ọ̀kan wa rinlẹ̀ sí ojú ọ̀nà rẹ̀ kọ́lọ́mà subhanahu wa ta'ala kí ó ṣe wá ní ọmọ aljanna mo kí gbogbo ìjókòó lọ́kùnrin àti lóbìnrin lọ́mọdé àti ní àgbà mo wá dásàlẹ́sà kíkí mi kó máa lọ sí ọ̀dọ̀ àwọn tí wọ́n jẹ́ organizers fún program yìí abẹ́láwọn bá subhanahu wa ta'ala kí ó fi eléyìí sínú mizanu hasanati yìí kọ́láwọn bá subhanahu wa ta'ala mọ́jú kó jẹ́ ìbálẹ́jọ́ aburú fún yìí tó bá alkiyama bákan mo kí àwọn alhaji ismail ọláwìyí láti gbé ayé kalẹ̀. Iṣẹ́ ládá wọ̀ ní ilé ìgbé wọ́n ṣe ìṣọ́lọ́wọ́ ìpàdọ̀wọ̀ tààrà ní ọkùnrin ní lára rẹ̀. Bákan náà kò sí ní àwọn ṣèkọ́ wọ́n jẹ́ àlùkáwò ìjọba ọ̀yẹ́kọ̀ọ́. Iṣẹ́ ìṣẹ́ Ọlọ́pàá àjọ ààrẹ tó wọ́n bá ṣe ní ìdára pàtàkì ọlọ́pàá tó lọ sí àwọn àdílọ ọwọ́ ọlọ́pàá ààrẹ tó wọ́n bá wà rẹ̀ ìwọ̀n tó bá wà ṣọ́nà àǹfààní tó ṣe ọkọ̀ ìdá ọlọ́pàá ààrẹ tó wọ́n bá ṣe ní ìdára حفظه الله تعالى وبارك الله في علمه وعمله وصدد خطاه قال الله سبحانه وتعالى كما وشي عليكم دادا أقد أسيابرو قال الله كما جكتسي أونا لله بيبوا قال الله سبحانه وتعالى كما بوا قايد وكما بوا شوا àǹfààní tí wọ́n ń ṣe fún umma abẹ́lẹ́wọ̀n bá subhanahu wa ta'ala kó mọ́ dùn wọn ní ládàá rẹ̀ tọ́pìkì tí wọ́n ní kí a máa fi ṣera wa láǹfààní ká máa fi rárá wa létí ni tí wọ́n pè ní asabat fi zamani alfitan òun ni ìdúróṣinṣin ní kí ni nǹkan tí à ń pè ní alifitan gbólóhùn alifitan plural gbólóhùn alifitna ni kí ni ìtumọ̀ alifitna ní èdè lárúbáwá ìkànnú àwọn afa wọ́n gbìyànjú láti ṣàlàyé tó ń jẹ́ alfitna fún wa wọ́n ní walfitna tó fi asli fitna ní ìpìlẹ̀ masdar fatana sọ́ìd azahaba àwọn alárúbọ̀ àmà pé kìnnìkan ní masdar òun náà níbi tí wọ́n ti yọ gbólóhùn ìpìlẹ̀ gbólóhùn wọn a máa pè ní masdar àwọn verbs bákan náà àwọn adjectives ibi tí wọ́n ti yọ wọ́n wọn ó pèlè yìí ní masdar ìpìlẹ̀ so fitna yìí ìpìlẹ̀ rẹ̀ dàtí uh, ah, masdar ni tamani fatana sọ́ihu abáhàbá tani wọ́n pè ní asọ́ih asọ́ih òun náà ni goldsmith àbí silversmith ẹni tó ṣe pé òun ni ó ń rọ góòdù sí ọ̀nà oríṣiríṣi táwọn èèyàn fẹ́ rọ́ sí wọ́n fẹ́ fi ṣòro ká ní wọ́n fẹ́ fi ṣe ẹ̀gbọ́n ọwọ́ ní wọ́n fẹ́ fi ṣe ṣé nọrùn ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so èèyàn báyìí wọ́n máa ń pè ní kíni asọ́ ìlú sàwọn alárúbáwá wọ́n máa ń lò ó nínú ọ̀rọ̀ wọn wọ́n ní fatana sọ ihu azahaba goldsmith ó ṣe kíni ó fatana azahab kí ló ń ní zahab gold so wá fatana rẹ̀ àfáàní ìtumọ̀ rẹ̀ òun náà ni wípé wàlfíìdọ̀ bákan náà tá a bá sọ wípé fatana sọ irú àlfíìdọ̀ ni ìdá azaba uma, tó bá yọ wọn tó bá yọ tó bá yọ gold àbó yọ silver láti lè yọ pàǹtí rẹ̀ kúrò bákan náà láti lè yọ àwọn nǹkan tó ṣe wípé kò bá dáa nínú so azabahuma binnar òfin náà yọ wọn ìyẹ́sẹ́kìrìjà záífà minhum minhu aw minhuma láti lè yọ èyí tó jẹ́ pandabẹ̀ àbí tó jẹ́ kántáfìtì rẹ̀ láti yọ kúrò onísùnmọ̀ sọ̀rọ̀mílát fìlìtìláyì wọlé ntìhánì wọ́sọ̀rọ̀fì àníṣẹ́yì lẹ́yìn yẹn làwọn lárúbáwá ni wọ́n wá ń lò ó láti lè fi tọ́ka bí àdánwò sotama ni wọ́n fàtà náà yàn ìtumọ̀ rẹ̀ ni pé kí ni wọ́n dán o ṣùgbọ́n ìpìlẹ̀ kínní yẹn gangan òun ni pé àwọn goldsmith náà máa ń lò ó fún àtàwọn silversmith tá bá mú góòlù tí wọ́n yọ láti lè fi yọ àwọn ìdọ̀tí rẹ̀ àwọn nǹkan tí ò gbádùn nínú ẹ̀ tí ò wúlò tán yọ ọ́ kúrò sòwò ní gold smith yẹn àbí silver smith yẹn ó fàtánà gold yẹn ó fàtánà silver yẹn ìpìlẹ̀ rẹ̀ lélẹ́yìí ṣùgbọ́n lẹ́tà wọ́n padà ń lò fún pé kan dán yẹn wò bí ìgbà tá a sọ pé gold smith ó dán gold yẹn wò àbó dán silver yẹn wò wọ́n ní wọ́n á sọ̀rọ̀ ìmáàlì ha fi tadlil wa saddi ani din thumma ala sábà wa máa ń lò ó lọ́pọ̀lọpọ̀ ọgbà wọ́n máa ń lò ó bí pé kéèyàn sọ́yàn nù nítorí sábà máa ń lò ó fún nìyẹn àbí láti lè fi gúnríyàn kúrò níbi tó jẹ́ ẹ̀sìn lọ síbi ìṣekèfèrí ńgbà mí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tá ọ̀rọ̀ tí àfa yìí sọ ọ̀rọ̀ tí ó define tá ń pè ní alfitna yorùbá náà sọ pé onífìtínà ni ẹ́ dàtí ẹni tó ṣe yí pé ó fẹ́ da nǹkan rú so ìtumọ̀ fìtínà nípìlẹ̀ lọ́dọ̀ àwọn alárúbáwá goldsmith náà máa ń lò fún nípìlẹ̀ ṣùgbọ́n gbà tó yá ó di pé wọ́n á lò ó láti lè fi rìfẹ́ sí àdánwò àbí nǹkan tó ṣe wípé yóò bá yàn tí ó gbé èèyàn kúrò níbi dáadáa lọ síbi aburú ìgbà míì wọn a máa lò fún nǹkan tí ó bá èèyàn náà tó ṣe pé yóò gbé èèyàn lọ síbi tó jẹ́ nǹkan dáadáa tí wọn a máa lò ó wọn dẹ̀ lò fún nǹkan tó ṣe yí pé ó lè sọ̀yàn nù sọlọ́ jẹ́ pé context láti máa mọ kí ni ìtumọ̀ fìtínà àyè tán bá ti lò ó àmọ̀ pé ń gbà lérò láàyè yìí onírú nǹkan báyìí onírú nǹkan báyìí ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala olùgbólóhùn fìtínà yìí láwọn àyè kọ̀ọ̀kan nínú al-Qur'an al-Karim bẹ́ẹ̀ náà ni anabuwa muhammad sallallahu alayhi wa sallam òun náà lò sọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ni wa nabluukum bish-sharri wal-khayri fitnatan wa ilayna turja'un ọlọ́wọ́n bá ní àádáyín wò wọnàbùlùkùn àwọn ọlọ́wọ́ bó dán yín wò bí sáré pẹ̀lú tẹ́ẹ̀fẹ́ àwọn nǹkan mi ò máa ṣẹlẹ̀ sí yín ní nǹkan tó ṣe pé ẹ̀ láìkì fìtínà ni látọ̀dọ̀ ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala wàlùkọ́yìrì àwọn nǹkan mi rẹ̀ ń bẹ tó ṣe pé nǹkan tẹ́ ẹ nífẹ̀ẹ́ sí ni tún ni yóò máa dùn tó bá ń ṣẹlẹ̀ sí yín ọlọ́wọ́ bá ní fìtínà ọlọ́wọ́ ní fìtínà ni látọ̀dọ̀ ọlọ́wọ́ ọba so ló fi jẹ́ pé ẹni tí nǹkan dùn fún tí nǹkan dá fún òun ò ní mọ̀ pé fìtínà ni ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ó ń wo bí ó ṣe ṣe ní iye tí ó dẹ̀ padà hàn síta táwọn èèyàn ní orí ẹlòmíì lówó lọ́wọ́ bákan náà ó ní ọrọ̀ ó ní ọlá owó tọ́lọ́wọ́n bá fún yìí òun wò pé nǹkan tó ń wá kàn máa gbádùn bó ṣe wo òun ni bó ṣe ń pààrọ̀ mọ́tò eléyìí òun ló ń kọ́lé eléyìí jọ òun ló ń fowó spọ́nsọ́ bàjẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ òun kàn ṣe fàájì káàkiri ni bẹ́ẹ̀ ni kò mọ̀ pé ìtọ́lọ́wọ́n bá fóun yẹn fìtínà ni ọlọ́wọ́n bá tó fi fóun tí ó fi fún àwọn ẹlòmíì ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala mọ̀ tó ṣe yìí ẹ wo nu fámìlì kan ó lè jẹ́ pé ẹ̀kan náà ló lówó nu gbogbo fámìlì ẹlòmíì òdì fìtínà ni ọlọ́run fẹ́ wo bóun ni ó ṣe ṣe pẹ̀lú ọ̀rọ̀ tó ń gbélé lọ́wọ́ bákan náà ọlọ́run ọba ṣe ń gbà mí gbogbo fámìlì mi gbogbo wọn ni wọ́n á lówó lọ́wọ́ tí wọ́n ó tó tán fìtínà náà ni ọlọ́run fẹ́ wo bóun ni wọ́n ó ṣe ṣe pẹ̀lú ohun tó ń fún wọn yẹn fún àwọn ẹlòmíyà so wa nabluukum bisharri wal khayri fitnatan so bákan náà ẹlòmíì máa ń wo pé ìgbà tó ń ti jẹ́ tálíkà tó ń tóṣì ó túmọ̀ sí pé ọlọ́run ò ní kankan tí ó ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìtòṣì fìtínà ni tí a bá jẹ́ tálíkà tí ò rí jẹ ọlọ́run bá fi fìtínà òun náà ni ọlọ́run bá fi dán òun ni sọdọ fi jẹ́ pé a gbọ́dọ̀ máa wo bóò ni a ṣe ń ṣe nǹkan tá à ń ṣe eléyìí pàtàkì púpọ̀ ká mọ̀ pé gbogbo ìgbésí ayé wa fìtínà ni ọlọ́run ọba subhanahu wa ta'ala sọ nínú àyà mi ó ní walanabluwannakum bishay'in minal khawfi wal ju'i wa naqsin minal amwali wal anfusi wa samarati ọbáṣẹ́lú sọ́bìrì ọlọ́wọ́ bá ní dandan yín káwọ́ ọlọ́wọ́ bá dan yín wò bí ṣẹ́yìn mi nàl káwọ́fì wà lóò pẹ̀lú pé kí ni kí ẹrù máa bà yín gbà mí bí ṣẹ́yìn mi nàl káwọ́fì ẹ̀rù máa bà yín gbà mí wà lóò ebi ó máa pa yín gbà mí wà nàfsìn mi nàl amwal àwọn dúkìá yóò máa dínkù gbà mí wasamarat wàlánfusu wasamarat èyí ó máa kú fún yín gbà mí wasamarat àwọn kókó yín ìparun ó máa bá wọn gbà mí wàbà ṣírí sọ̀bìrì ọlọ́ọ̀ni rẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam àwọn tí wọ́n bá lè ṣe sùúrù nígbà tí àwọn nǹkan wọ̀nyí bá ń ṣẹlẹ̀ sí wọn ebi ló ń pa wọ́n tí wọ́n rí jẹ ní èèyàn ló kú fún wọn ní bákan náà ìkókó wọn òun ni àdánwò ṣẹlẹ̀ sí ni ìbẹ̀rù ló ń bẹ fún wọn ni ọlọ́wọ́n bá ní rẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam wa bashiri sabirin àwọn tó bá máa ń ṣe sùúrù fún wọn ní ròdùnú alladhina idha asabathum musibatun qalu inna lillahi wa inna ilayhi raji'un àwọn tó ṣe ikpe tí kọlu tí wọ́n sọ ní pé inna lillahi dájúdájú àwa gangan fúnra wa ọlọ́run ló ní wa wa inna ilayhi raji'un dájúdájú àwa gangan fúnra wa ọ̀dọ̀ ọlọ́run ọba là á padà sí wọn à sọ ìsọkúsọ wọn máa wọn torí tó bá wọn ń kí wọ́n máa sọ̀sọ̀kúsọ sọ́lọ́wọ́n subhanahu wa ta'ala torí pé wọ́n mọ̀ pé eléyìí fìtínà ni látọ̀dọ̀ ọlọ́wọ́n fìtínà ni láti ọ̀dọ̀ ọlọ́wọ́n subhanahu wa ta'ala ọlọ́wọ́n ni ulaika alayhim salawatun min rabbihim wa rahma wa ulaika umul muhtadun ọlọ́wọ́n ní àwọn tábàárí báyìí àwọn tó ṣe wípé yóò máa bá wọn. àánú ọlọ́wọ́n ọba àti kẹrẹ yóò máa bá wọn àwọn tó ṣe wípé wọ́n jẹ́ al-muhtadun àwọn tí wọ́n jẹ́ ẹni ìmọ̀nà lélẹ́yìí kí la fẹ́ lòun bí ayé àtàkà yìí òun náà ni kí ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ó ní àádàn yín wò ọlọ́wọ́n ọba kàn ń pa ó kàn ń pa pẹ̀lú láàmù tawkid àti nùnù tawkid walanabluwannakum láàmù tawkid àti nínú tawkid bẹ́ẹ̀ ni bí ayàtà kalẹ̀ kan ọlọ́ọ̀bá ni wanablukum amadanwo bí sharri pẹ̀lú tẹ́ẹ̀fẹ́ walkhairi àti tẹ́ẹ̀fẹ́ fitnatan kó máa jẹ́ fitina wà ilayna turja'un ọ̀dà ọlọ́ọ̀bá rẹ̀ lẹ́ẹ̀ padà sí. so ló fi jẹ́ wípé tó bá ń rí nǹkan tó wù ẹ́ òun rí kójọ mọ́yàyọ̀ pọ̀ra rántí ọlọ́wọ́n bá mọ̀ pé ìtọ́lọ́wọ́n bá fi dán wọn wò nìyẹn tí nǹkan bá dẹ̀ ń le fún ẹ náà oúnjẹ lóòrí jẹ́ ní ẹlòmíràn ní òun ò rí three square feet jẹ́ ẹlòmíràn ní kò sí fọkànbalẹ̀ àyà ń já òun ní high blood pressure àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹlòmíì yóò lùzì ọmọ yóò lùzì ọkọ yóò lùzì ìyàwó báwọn èèyàn ṣe máa lùzì lóríṣiríṣi bẹ́ẹ̀ ni ẹlòmíì ló ń kó sí bísínẹ́sì owó yẹn kan wọ̀mí náà ni èèyàn gbọ́dọ̀ wá ronú eléyìí tó ṣẹlẹ̀ sí mi yìí kí ni next step kí ni next step eléyìí làwọn afáàn sọ fún wa pé kí ni asabat fi zamani fitan èyàn gbọ́dọ̀ sọ pé torí pé fìtínà ṣẹlẹ̀ sóhun kó wá dídàkudà kọ́lọ́n bá kó mú ẹnì kọ̀ọ̀kan wá dúró má sọ pé torí pé o ti wá lówó lọ́wọ́ tó rí tó nírú ẹ̀ tẹ́lẹ̀ pé pín ẹlú màá fi máa fọgbọ́ ọlọ́wọ́ bá yá ló fi máa yayọ̀ ọ̀pọ̀ra wà á máa jayé káyé atọ́kùnrin ní bákan náà má torí pé òun bẹ a fi wáyà yàkuyà ló fi rẹni tó ń sọ sọkúsọ yóò fi wá di pé yóò fọ fẹ́ǹsì yóò lóun oṣẹ tì mọ́ àbí yóò fi di pé ni tó dúró déédéé níbi súnà tẹ́lẹ̀ ẹwà rí pé bídíà ló ń ṣe káàkiri so ló fi jẹ́ pé ìtumọ̀ fìtínà wọ́n ní wọ́n lo gbólóhùn yẹn láti lè máa tọ́ka kíkiri ìkúrò níbi èyí tó jẹ́ ìmọ̀nà. Fitina náà ni so ló jẹ́ pé ayé tá à ń bẹ́ ń bẹ̀ yìí ayé fìtínà ni ayé fìtínà òun ni à ń bẹ́ ń bẹ̀ ó kàn jẹ́ wípé fìtínà ó máa dúró àwọn lọ ni àsìkò kan ń bẹ tó ṣe pé tíyàn bá rí pé á ah, fìtínà ń bẹ ní àsìkò yìí tẹ́lá máa tún fi rí àsìkò mi ẹ̀ fún un pé fìtínà eléyìí tún ju èyí tá a ti bá yí tẹ́lẹ̀ lọ so bí ó ṣe máa rí yẹn sanabuwa muhammad sallallahu alaihi wa sallam ó ní táàtì fitan yuraqiqu ba'duha ba'dan fìtínà ó máa wá tó ṣe pé tẹ ẹ bá wo èyí tó wá nísìn tẹ ẹ bá kọ̀m̀pí ẹ̀ mọ́ èyí tó ti lọ ẹ̀ẹ́ni ti sin ìtújú èyí tó ti lọ lọ tó bá tún tóbi ọdún mélòó kan fìtínà míì bá tún rí níta ni ẹ̀ẹ́ fojú kéré eléyìí tó ṣe pé ń bẹ nú ẹ̀ yìí yóò ṣe máa lọ nìyẹn so anabiwa muhammad sallallahu alayhi wa sallam ló fi wá sọ yìí pé wa man ahabba yudahza ani nar wa yudkhala aljanna falta'ti imaniyatuhu wa huwa yu'minu billahi wal yawmil akhir ẹni tó bá nífẹ̀ẹ́ nínú yín ìpè kọ́lọ́mọba jìnnà sí iná bákan náà kọ́lọ́ ọba subhanahu wa ta'ala kó ṣe wọn lọ́mọ àlùjánná anabi sallallahu alayhi wa sallam ni kò gbọ́dọ̀ kú o kò gbọ́dọ̀ jáde láyé àfi kó ṣe wípé ó nígbàgbọ́ nu ọlọ́wọ́n ọba bákan náà ó nígbàgbọ́ nu ọjọ́ kan yìí waliyati ila nas alladhi yuhibbu an yuta ilayhi bákan náà kó tìrìtì àwọn èèyàn bó ṣe fẹ́ ká tìrìtì òun kó tìrìtì àwọn èèyàn bóun náà ṣe fẹ́ ká tírìtì o wá sí bẹ́ẹ̀ bí báyìí nítò bá ní gbà gẹ́gẹ́ bí èèyàn má fi lọ yàn ṣe wá sí yẹn fún rẹ kéde náà ṣe wá sí yẹn fúnra mi ìdí bá ti mọ̀ pé mi ì láìkì kí n má ṣe fún yàn ṣùgbọ́n tí n bá ń ṣe nǹkan fún yàn ni táwa ṣe é fún mi tí mo wá ń bínú tí mo ń da sí rọ́ọ̀fù ó túmọ̀ sí pé kí ni mi tí ìlú wá sí anábíwá muhammad sallallahu alayhi wa sallam wọ́n tó fẹ́ kí wọ́n ṣe nǹkan fún ẹni o láìkì nǹkan ẹ̀rọ láìkì ẹ̀ bẹ́ẹ̀ tí wọn náà máa ń ṣerú nǹkan yẹn fún yàn àbó kì í ṣe fún yàn tó bá kì í ṣe fún yàn alhamdulillah wọ́n bẹ́ẹ̀ kí wọ́n gangan fúnra ẹ máa ń ṣerú nǹkan yẹn fún yàn ó rí ní tí ò da ìtumọ̀ rẹ̀ ni pé tán bá ṣe é fún ẹ ìtí ò mú ẹ rí ní nǹkan tí ò dáńgbà tí wọ́n ń ṣe é fún yàn yẹn kò yẹ kó rí ní tí ò dáńgbà tí wọ́n bá nasiha anabuwa muhammad sallallahu alayhi wa sallam faliyati ila nas alladhi yuhibbu an yuta ilayhi. ìtí ó fẹ́ ká ṣe fóun náà ni kóun náà ṣe fáwọn èèyàn. òun ni kóun náà ṣe fún àwọn èèyàn ṣùgbọ́n tá a fẹ́ ló ń bẹ gangan òun ni pé anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam onífìtínà ó máa bẹ lóríṣiríṣi wọ́n máa pera wọn ránṣẹ́ ni sọlájú sọ pé ayé tá à ń bẹ ń bẹ yìí ayé fìtínà ni eléyìí ló fà á tó fi jẹ́ pé lára ọ̀rọ̀ anábíwá muhammad sallallahu alayhi wa sallam tí ó sọ tó ṣe wípé alimami muslim alayhi rahmatullah tí wọ́n gbà wá nínú hadithi abu huraira radiyallahu anhu ó ní anabuwa muhammad sallallahu alayhi wa sallam sọ pé badiru bil a'mali fitanani badiru bil a'mali fitanani anabi sallallahu alayhi wa sallam ní àwọn fitina kan bọ̀ wá ẹ kún fún ṣe olóore ẹ ṣiṣẹ́ dáadáa ẹ ṣe tí ó mú yín rí ojú rí ọlọ́run ọba. e ṣe nǹkan tẹ́ fi rí ìyọnu ọlọ́wọ́n bá láwọn iṣẹ́ irun kíkí lásìkò náfìlà àwẹ̀ gbígbà ìtọrẹ àánú ájì ṣíṣe tí yẹn bá ní agbára rẹ̀ ọmọra ṣíṣe tí yẹn bá ní agbára rẹ̀ ìmọ̀ abọ́ aláìní ìmọ̀ arobìnrin wa kájẹ́ kan rí wa. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn iṣẹ́ olóore tó ṣe rí pé ìsìláàmù ló pa wá láṣẹ ló encourage wa ká máa ṣe àwọn kan wọ̀nyí. àwọn ìwà pálapàla à ń wòrò púpẹ̀ lọ́lọ́wọ́n bá ní à ń ta tẹ́tẹ́ ni à ń gba owó èlé à ń ṣe zina à ń mutí olè jíjà irọ́ gbogbo àwọn nǹkan yìí tá a gbọ́dọ̀ jìnà sí ni bàdínú bil àmàlì fitanan kàkítọ̀ ilé ilé mùsùlùmí anabi sallallahu alayhi wa sallam ó ní àwọn fìtínà tí mò ń sọ yìí tá a bá ní ká wò ó ó dà gẹ́gẹ́ bí ègígé òru tó dúdú bírímù bírímù ni táwa náà bá rí àárí wípé tá a bá nílẹ̀ ṣú òkùnkùn yóò máa tura wọn lọ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ilẹ̀ yóò máa ṣú sí ní òkùnkùn yóò máa pọ̀ sí anabi sallallahu alayhi wa sallam oníbàdù bil àmàlì fitanan kàkítà ìlẹ́yìn mùsùlùmí anabi sallallahu alayhi wa sallam oní ẹṣiṣẹ́ olóore o ẹ jìnnà sáwọn ṣẹ́ bí o àwọn fìtínà ń bọ̀ wá fìtínà tó ń bọ̀ wá yìí iṣẹ́ rẹ̀ ìdìmọ́ súnà nígbà muhammad sallallahu alayhi wa sallam òun ni tíyan lè fi wẹ fìtínà yìí já òun lèèyàn lè fi mórí bọ́m̀bì fìtínà yìí fìtínà yìí ó pọ̀ tó ṣe kí wọ́n máa gbéra wọn mi ni gẹ́gẹ́ bí nǹkan tí ànábì muhammad sallallahu alayhi wa sallam tó sọ níbi hadithi tí akàtàlá ìpẹ́ yìí tó kí ni táàtì fitan yuraqiqu ba'duha ba'dan so fìtínà ó máa wá yóò máa wá yóò máa wá ṣùgbọ́n tá lè fi wẹ fìtínà já òun náà ni ká ṣiṣẹ́ olórí ìtẹ́sìn pàwọ́ aláṣẹ kárí ipá ń ṣe ká gbọ́ lọ́wọ́ ọba gbọ́ ká gbà pé ọjọ́ kan ní jọ́ kan yìí tí kálukú ó dùn wájú ọlọ́wọ́ ọba tí ó ṣe ṣirò iṣẹ́ rẹ̀ ká dúró ti súnà anábíwá Muhammad sallallahu alayhi wa sallam ọ̀nà tá a lè fi wẹ fìtínà ìjà yẹn kò sí short cut fún. anábùwà muhammad sallallahu alayhi wa sallam ó wá ń tẹ̀síwájú nípa fìtínà tá à ń sọ yìí ó ní yusbihu rajulu mu'minan fìtínà tá à ń sọ yìí ọwọ́ àárọ̀ èyí ó jẹ́ múmìnì tó bá ṣẹlẹ̀ wàyúmsí káfíra tí ó bá fi dìrọ̀lẹ́ ó ti dé kèfèrí láàárọ̀ mùmíní ni ó ń kírun ó ń ṣe gbogbo ẹ̀ ó bá gbọ́ kùnà sọ kí ni qala Allahu qala Rasul báyìí ni báyìí ni báyìí ni ṣùgbọ́n láàárín àárọ̀ sírọ̀lẹ́ ẹni tí ó jẹ́ mùmíní ó ti di kèfèrí kọ́lọ́wọ́ bá kó ṣàánú wa so ló jẹ́ pé kò ń ṣe nǹkan tó strange káríyàn kan kó dúró déédéé tẹ́lẹ̀ káwálẹ́ni yìí ni ó ti yẹ gẹ̀rẹ̀ ó ti kó sínú bídíà ó ti ṣe bídíà kò ń ṣe nǹkan tó strange torí wípé èyí tó wọ́ọ̀sì jù lọ strange òun náà ní kálẹ́ni yìí ni mùmíní ni ó ti di kèfèrí láàrin ìṣẹ́jú mélòó kan ó ti di kèfèrí sọtẹ́lẹ̀ yóò bá strange kálẹ́yìn kan onísúnnà ni láàrin ìṣẹ́jú mélòó kan ó ti wá lóní bídíà ó ń ṣe nǹkan tó strange ìyẹn ò gbọ́dọ̀ jẹ́ nǹkan tí ó strange sí wa torí pé anábọ̀ muhammad sallallahu alaihi wa sallam ó ní yusbihu rajul mu'mina wa yumsi káfíra èyí ó jẹ́ láàárọ̀ islam rẹ̀ ṣì wà intact ẹ̀sìn rẹ̀ ṣì wà okay all of a sudden yóò bá sọ àwọn gbólóhùn tí ó sọ di kèfèrí látara àwọn àdánwò àwọn fìtínà tó ṣe kórí sọ̀rọ̀ ọlọ́run bá yẹ tó wà náà bulukun bi sari walxeiri ọlọ́run ní a máa dán yín wò pẹ̀lú tí ẹ àti tẹ́ fitna tan kó máa jẹ́ fitna fún yín wa ilayna turja'un ọ̀dọ̀ wa rẹ̀ lẹ́ padà sí. ó lè jẹ́ pé nìyí nísìnyí lápèjúwe oúnjẹ ebi ló ń pa ebi yìí ni ó sọ ní kẹfìrí ni ó mú sọ gbólóhùn kẹfìrí jáde lẹ́nu ó lè jẹ́ pé ọmọ ló kú fún ní tí ó mú sọ gbólóhùn kẹfìrí jáde lẹ́nu ó lè jẹ́ pé ọkọ ló kú fún ní tí ó mú sọ gbólóhùn kẹfìrí jáde lẹ́nu ó lè jẹ́ pé bísínẹ́sì kan ló dowó lé lórí bísínẹ́sì yẹn ó bá di nǹkan tó collapse yóò bá di pé yóò lò ń da hypertension ó lè sọ di nǹkan tí ó di kèfèrí ó lè sọ di kèfèrí látara rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ ni àsọ́ọ́lẹ̀ ọlọ́run ọba gẹ́gẹ́ bí n ta àkà fún wa wàlà nabluwannakum bishay'in min alkhawfi walju'i wa naqsin min alamwali walanfusi wasamarati wa bashir sabirin ọlọ́run ọba sọ ó tún fi tàwùkìlì ó àkádà rẹ̀ wípé nǹkan yóò máa rí bẹ́ẹ̀ ṣùgbọ́n mi ènìyàn bá a ṣe máa ń ronú ọ̀tọ̀ọ̀tọ̀ ni so ló fi jẹ́ wípé kọ́lọ́n ọba kó mú ẹnì kọ̀ọ̀kan wa dúró àdúrà ni ṣùgbọ́n reality rẹ̀ ní tó bá dé kọ́lọ́n ọba kó ṣàánú wa ni torí pé nǹkan tí máa ju agbára ọmọ ènìyàn lọ ń gbà mí at the same time èèyàn gbọ́dọ̀ kọ́mọ̀ nípa ẹ̀sìn nípa nǹkan yìí kó mọ̀ bó o la ṣe máa ń ní sabat fi zamani fitan bó o ní ẹsẹ̀ wo ṣe dúró ṣinṣin ní àsìkò fìtínà ní àsìkò àwọn nǹkan tó ṣe wípé ó lè kó ìdààmú báyìí tí ó burú yàn kúrò níbi ojú ọ̀nà dáadáa. sanabu wa muhammad sallallahu alaihi wa sallam ni wa yumsi kafiran aw yumsi mu'minan wa yusbihu kafiran. ìrọ̀lẹ́ ẹlòmíì ó sì wà ní mùmìnì ìgbà tí lè mọ́ ó ti di kèfèrí látara àwọn àjálù tá a sọ yìí sọkàmọ àwò síbi tó jẹ́ ìta àfẹ́ nìkan káwo bí ta àfẹ́ náà gẹ́bí tí mo sọ lẹ́ẹ̀kan ẹlòmíì owó tó nígbà tí ò lówó inú mọ́ṣáláṣí lẹ ti bá ó lè jẹ́ òun ni ó fọ mọ́ṣáláṣí ó lè jẹ́ ni ó gba mọ́ṣáláṣí yóò pọnmi sí mọ́ṣáláṣí gbogbo àwọn kan ẹ̀ lẹ́ẹ̀rí all of a sudden change dọ́wọ́ tiẹ̀ báyìí ó di pé kò wá mọ́ṣáláṣí mọ́ ìgbà tó tún yá àti kóńkì ńlé àti kóńkì mọ́ṣáláṣí kò tiẹ̀ wá ṣe kankan mọ́ ẹ lè máa rí tó náà máa bá wọn ní rẹ̀dẹ̀rẹ̀dẹ̀ káàkiri bí àwọn ń jó káàkiri ó lè jẹ́ pé kàmpéènì òṣèlú ni ó máa ṣe káàkiri kò ráyè ọ̀rọ̀ ẹ̀sìn mọ́ irú yìí nísìn fìtínà ti pa fìtínà tó dẹ̀ bá látara nǹkan tó nífẹ̀ẹ́ sí òun ni fìtínà yìí ti dé wá bá ẹlòmíì látara nǹkan tí a nífẹ̀ẹ́ sí ni fìtínà ó ti dé ṣùgbọ́n kò síbi tí fìtínà ò ti lè wá bí méjèèjì ó lè wá látara nǹkan tá a nífẹ̀ẹ́ sí ó lè wá látara nǹkan tá a nífẹ̀ẹ́ sí ṣùgbọ́n bó o la ṣe fẹ́ wọ ẹ já eléyìí níbi tí pọ́blẹ́mù wà. anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam lára ọ̀rọ̀ ẹ̀ tó sọ ó ní ma taraktu ba'di fi nnaasi fitnatan adar ala rijali minan nisa anabi sallallahu alaihi wasallam ó ní bí ìfìfìtínà kan lẹ̀ láàrin àwọn èèyàn tí ń bá lọ tó ṣe pé fìtínà yìí ni ó kókó lórí àwọn tánjọ́kùnrin bí fìtínà obìnrin bí fìtínà obìnrin ẹ̀rọ ọkùnrin míì tó ṣe wípé masha Allah ó ń gbìyànjú níbi ọ̀rọ̀ ẹ̀sìn ṣùgbọ́n kí ló fẹ́ yàwó fún èyí tó ṣe wípé ìyàwó ṣe ẹni tí ó kún lọ́wọ́ tí ìpáyọ̀ ọlọ́run ọba rẹ̀ ó ṣe ga sí ìyàwó jẹ́ olórí ibú fún un ní yóò jẹ́ sábàbí orí ibú fún ó dẹ̀ máa ń ṣẹlẹ̀ nígbà míì náà tó ṣe pé ọkùnrin ló bà tòbìnrin jẹ́ obìnrin yẹn ní ẹ̀mí ẹ̀sìn ń bẹ lára rẹ̀ ṣùgbọ́n yóò bá fi ọkùnrin kan yóò bá di pé kí ayé rẹ̀ ó bàjẹ́ látara rẹ̀ ẹ̀sìn rẹ̀ ó bàjẹ́ látara rẹ̀ ṣùgbọ́n yìí tó wọ́ọ̀sì jù òun ni pé ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin a máa dídàkudà látara obìnrin ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin wọn a máa dìdàkudà látara ìyàwó tí wọ́n fẹ́. bákan náà ọ̀rọ̀ zìnà ṣíṣe bóbìnrin yóò ṣe múra ní ìmúra tó ṣe pé yóò máa pe àwọn ọkùnrin wá sọ́dọ̀ rẹ̀ ni. anabuwa muhammad sallallahu alaihi wa sallam ó ní ayyuma mura'atin ista'tarat thumma kharajat min baytiha liyajida an-nasu riqaha fayyazaniya anabi sallallahu alayhi wa sallam ó ní ẹni obìnrin tó lo perfume sára ó wá jáde láàrin àwọn èèyàn tó ń lọ ìyẹn jídá náà sórí aha ó fẹ́ káwọn èèyàn máa gbóòórùn tó ń fi sára fàyẹ zaniya anabi ló zina ní irú obìnrin bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nínú ọ̀rọ̀ ẹ̀ ní ó ní alimar atu awra obìnrin tẹ́ rí yẹn owó ní o kódà kó wọṣọ ìlà kharajat tóbìnrin bá jáde istashrafa shaitan shaitan wo dojú àwọn èèyàn kọ́ tí wọ́n máa wò fa aqrabu ma takunu al-mar'atu min rahmati rabbiha wa hiya fi qari baytiha ìgbà tóbìnrin súnmọ́ ìkẹ́ ọlọ́run ọba rẹ̀ jù òun ìgbà tó bá ń bẹ nílé rẹ̀ tó ń bẹ nínú ilé rẹ̀ so nígbà tí obìnrin generally speaking tó ṣe yí pé ó múra dáadáa tó wá jẹ́ fìtínà níta bó wà lóbìnrin tó ṣe kó ṣí báyà lẹ̀ bó ni obìnrin tó ṣe yí pé ó ṣí irun rẹ̀ lẹ̀ bó ni obìnrin tó ṣí tan rẹ̀ lẹ̀ èkánukú wá dẹ̀ ń lọ káàkiri àárín lójú títì àárín tó ṣí báyà lẹ̀ àárín tó ṣí irun lẹ̀ àárín tó ṣí tan lẹ̀ bó ṣe ń fẹ́ láti gbójú sí ibi tó gbójú sí yẹn ìmí ló tún kó fìtínà ni fìtínà ò nìyẹn máa taraktu fi nnaasi ba'di fitnatan adarr ala ar-rijali min an-nisa anabi sallallahu alayhi wa sallam ó ní mi fi fìtínà kan lẹ̀ lẹ́yìn mi tó jẹ́ fìtínà fún àwọn ọkùnrin tó tó fìtínà obìnrin àríkí anábíwá muhammad sallallahu alayhi wa sallam ó pe kéèsì wọn ní fitina torí wípé látara kéèsì obìnrin èyí ó máa gúnrí kúrò níbi ìlànà ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ó lè ti ẹlòmíì wọlé pé kó ṣe zina kó ṣe zina pẹ̀lú obìnrin yẹn èyí tó kéré jù tí wọn lè rí fitina òun náà ni pé kí kẹ́lẹ́ kan wo ẹ̀bárí gbójú kúrò ń bẹ́ kí kálukú wa ká béè lọ́wọ́ ara wa anabi sallallahu alaihi wasallam ó ní látúntò ìnáfra tẹ náfra tó wá obìnrin lákọ̀ọ́kọ́ tó ṣe pé ojú ẹ̀yìn méjì ṣe mẹ́rin ni má tuntun rìpíìtì àti sobìnrin tí òun ṣe lẹ́tọ̀ọ́ rẹ̀ má tuntun rìpíìtì fa inna laka al-ula wa tó bá tún tún wò lẹ́lẹ́kejì wọn á kọ kalẹ̀ fún ẹgẹ́ bí ẹ̀ṣẹ̀ ìpínyàwó obìnrin tí ó kì í ṣe lẹ́tọ́ yẹn ní wíwo tí ó fi adùn sínú ọkàn yẹn ẹ̀ṣẹ̀ yìí tó túmọ̀ sí pé fìtínà kan mi bó wà lẹ́yìn tó ṣe wípé òun bá a ṣe rà ní àárí eléyìí bákan náà fìtínà tó ní ṣe pẹ̀lú àwọn property wa fìtínà tó ní ṣe pẹ̀lú àwọn ọmọ wa ọlọ́run bá subhanahu wa ta'ala ní innama amwalukum wa auladukum fitna ọlọ́run ní àwọn dúkìá tá a fún yín bákan náà àwọn ọmọ yín fìtínà ni wọ́n fìtínà ni wọ́n so ló fi jẹ́ pé bóò la ṣe fẹ́ ṣe ẹlòmíà ló ń wọ́ ọmọ ń wọ́ ọmọ ń wọ́ ọmọ ọmọ tó ń wá tó ní kọ́lọ̀ ń fún ẹ ǹjẹ́ ó ṣe tán láti ṣe responsibility yẹn fìtínà ni fitina òun ni ẹlòmíì tọ́lọ̀ ń bá fún un lọ́mọ ọ̀nà tí ó máa fi tọ́ kọ́ ọmọ yẹn òun ṣọ̀nà tọ́lọ̀ ń fẹ́ kó fi tọ́ ó lè ná millions lórí ọmọ ṣùgbọ́n millions yẹn ni kò ń ṣe fi tọ́lọ̀ ń fẹ́ kó náwó yẹn sí ni ò ná owó yẹn sí. o tọ́ máa yẹn bó ṣe yẹ kó o tọ́ so innama amwalukum wa auladukum fitna wallahu indahu ajrun azim so owó dúkìá tẹ kọjọ bákan náà àwọn ọmọ yín fìtínà ni wọn sọ fún wa pé à ń yí nínú fìtínà ni ní sọlá àfẹnkó kí ni àwọn ọmọ onífìtínà ni àyíwẹ̀ àwọn obìnrin fìtínà ni so fìtínà sọ̀ràǹdì wa àwọn nǹkan tó lè mú wa gúnrí kúrò níbi ìtọ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala tó pa láṣẹ àwọn nǹkan tó lè mú wa máa yí nínú tí ọlọ́wọ́n bó fẹ́ àwọn nǹkan wọ̀nyí rọ́kìríkà wa ni. innama amwalukum wa auladukum fitna wallahu indahu ajrun anabi sallallahu alayhi wa sallam ní ọjọ́ kan ó ń kírun ó ń ṣe khutba rada ó ń ṣe khutba anabi sallallahu alayhi wa sallam ó ń ṣe khutba ní ọjọ́ kan nù so ó wá rí ìkánú àwọn ọmọ ọmọ rẹ̀ tó ṣe pé ó ń ṣubú tó tún dìde ó ń ṣubú ó ń dìde. ara nàbí sọlá sálámù ògbé kìíní yẹn mọ́ ó ní láti bọ́lẹ̀ níbi mímbàrí yẹn láti lọ gbé ọmọ yẹn dìde tó wá gun mímbàrí padà ó wá ka àyà yìí ipe ìnàmá àmúwálùkùn àwùládùkùn fìtìnà kí ọlọ́wọ́n tó sọ wípé àwọn owó dúkìá yín àtàwọn ọmọ yín fìtìnà ni wọ́n sobó la ṣe tó àwọn ọmọ wa káwa náà wo tó ń lọ káàkiri àgbáyé ń sìn báwọn ọmọ bá ṣe ń yá yàkuyà tí àwọn ọmọ ń di ìdàkudà káwo ṣèwọ́ tó ń tọrọ ọmọ ṣe ò ṣe tán àti ṣe nǹkan tó ṣe pé kò ní jẹ́ kélé jẹ́ ìbálẹ́jọ́ aburú ẹ níjọ́ ń gbé ní alkiyama bẹ́ẹ̀ náà ni wọ́n tó ń wá owó owó tó ń wá ṣó ṣe tán láti wá lọ́nà tó tọ́ tó bá rí lọ́nà tó tọ́ ṣé wàá ṣe responsibility owó yẹn àbí wàá kàn kó sílé àbí wàá tiẹ̀ ná láti lè máa fi promote ìbàdẹ́ torí pé owó ń ṣe nǹkan tó kó sílé òun náà náà ni ó dẹ̀ gbọ́dọ̀ ná lọ́nà tó tọ́ ó gbọ́dọ̀ wá lọ́nà tó tọ́ ó dẹ̀ tún gbọ́dọ̀ ná sí ọ̀nà tó tọ́ wíwá owó lọ́nà tí yóò tọ́ àdánwò ni ẹ̀ṣẹ̀ ni ó tún wá wá lọ́nà tó tọ́ tán ó tún wá kú bóòlù ó ṣe náà lórí jẹ́ pé dúkìá ta ní ìfìtínà ni. so bákan náà kọ́lọ́mọba subhana wa ta'ala kún mú ẹnì kọ̀ọ̀kan wa dúró ẹ̀sìn wa tá à ń ṣe yìí ẹ̀sìn Islam generally kò ń ṣe ẹ̀sìn tó ṣe yí pé èyí ó máa expect pé ìkókè máa dùn lọ kọlọ́nba kó ṣàánú wa tàbá wo akàfúnra wa ọlọ́wọ́ba subhanahu wa ta'ala òun ó dán wa wò ni ó tún fi tàwkìdì ó akádà rẹ̀ ikú òun ó wa wò ni. so ìtẹ́lẹ̀ ni ó máa pìrìsẹ́ǹtì ẹ̀ fún abẹ́ ẹni wípé no ẹ ẹ̀ ní rí dààmú rárá ẹni yóò sòótọ́ fún wa ìwọ tó o bá rí dààmú tí nǹkan ń dùn fún ẹ mọ̀ pé fìtínà kan náà ló gbé dání ẹ̀ bó o ló ṣe máa náwó tó ń rí ọ̀nà wo ló fi ń rí fìtínà kan nìyí o gẹ́gẹ́ bí ti àṣìlálàyé. ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ń sọ fún wa nínú al-Qur'anul Karim ó ní wa minan nas man ó ń bẹnu àwọn èèyàn ẹni tó ṣe ike yóò sọ wípé agbọ́lọ́wọ́n bá gbọ́ agbọ́lọ́wọ́n bá gbọ́ mi ní wá inú rẹ̀ ó máa dùn rẹ̀ ó máa sọ pẹ̀lú yangàn amanna billah agbọ́lọ́wọ́n bá gbọ́. fa idha udhiya fillah fa idha udhiya fillah ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ní sábà wá fi sùtá kàn lórí ojú ọ̀nà ọlọ́wọ́n bá ó láwọn gbọ́ ọlọ́wọ́n ó wá ní sùtá sùtá ó lè jẹ́ ebú ó lè jẹ́ pé wọ́n fi nǹkan kan kàn án bóyá wọ́n ṣe jàǹbá kan fún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ fàyídà wúdi àfìlá tó bá di pé kí ni sùtá kan kàn án àdánwò kan ṣẹlẹ̀ sí àwọn èèyàn tí tiẹ̀ bá kan ja'ala fitnata nnasi ka'adhabillah ja'ala fitnata nnasi ka'adhabillah fìtínà táwọn èèyàn ṣe fún un yẹn sùtá tán fi kàn án yẹn bí ìgbà tó ṣe wípé ọlọ́run ọba subhanahu wa ta'ala òun ló jẹ́ yíyà ni ó ṣe ni ó ṣe ni ó ṣe tírìtì ẹ̀ bí ìgbà tó ṣe wípé ntọ́ lọ́dọ̀ àwọn èèyàn yẹn ni yóò fi síbi lẹ́bù títọ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala ntọ́pọ̀lọpọ̀ ògẹ́ẹ̀tì lélẹ́yìí tá àgbọ́yé ẹlòmíì tí òjẹ́ kó lè dúró déédéé òní wípé ah afáàgbò òbúdá ẹ̀ sọ yìí agbọ́ ṣùgbọ́n tàwa ṣe báyìí àwọn èèyàn ó kórìíra èèyàn gan o àwọn fámìlì ò ní nífẹ̀ẹ́ yẹn o àwọn ọ̀rẹ́ wọn ó sọ̀rọ̀ o àwọn tó ń gbọ́ wá sí àwọn àníjòkó mọ́ ja'ala fitnata an-nasi ka'adhabillah ó ń ṣe wá sí òun sọ sọ ṣe àṣejù ní tó sọ wọn à ní gbọ́ lẹ́kítọ̀ rẹ̀ ṣé òun ṣe wáàsí nítorí káyọ̀ lè ba ìjòkó kan máa gbọ́ lẹ́kítọ̀ yẹn àbó òun ṣe wáàsí nítorí pé tí ọlọ́run ọba ní kó sọ. sọ àfáà míì tó ń ṣe wáàsí yóò máa wo àwọn èèyàn tí ó ń ṣe wáàsí fún kò ń ṣe kó ń wò ó nípa pé bó ṣe yẹ kó ń bá wọn sọ̀rọ̀ tọ́lọ̀ ń pa láṣẹ kọ́ ṣùgbọ́n kò fẹ́ sọ nǹkan tí wọ́n á fi éètì òun irú àfa abẹ́ is a failure is a failure àpò kì í wo yí pé mo fẹ́ káwọn èèyàn yọ́nú sí mi ní tí ó wò ní pé kí ni ṣé tí mo sọ yìí ṣé bọ́lọ́hún ọba ṣe ní kí n sọ mo sọ ṣé ṣe mú wá ni mo sọ tíyẹn bá ti wà establish alhamdulillah ṣùgbọ́n òun wo pé ẹ ti bá sọ wá àwọn èèyàn ò ní gbọ́ bẹ́ẹ̀yàn kan tó ń sọ fún kan náà àwọn àfa ó ní àmẹ́tọ̀dì tẹ́ fi ń ṣe wáàsí yẹn tẹ́ wọ́n ń ṣe wáàsí bá kàn tí wọ́n ẹ̀ lérò lẹ́yìn àfa yẹn ló wá wo wípé soṣe torí kí n lè bá a lérò lẹ́yìn ó ní mo fi ń ṣe wáàsí nítorí kí n lè bá a lérò lẹ́yìn ni màá fi máa mú nǹkan tọ́nà ọba ní kásán màá máa domi lù a gbọ́dọ̀ sọ̀rọ̀ bó ṣe yẹ ká sọ ọ́ nǹkan yọ ọ̀kan tó mọ̀ wò náà ni pé ṣé bó ṣe yẹ kí n sọ mò ń sọ tó o bá ti wò yẹn ni ó ti tán ẹ̀yìn kan gbà tí mo sọ àpò láìkì ẹ̀ kó sì wá sí kọ́ńṣe tó àwọn èèyàn láìkì nísìnyí ń ṣe wá sí èèyàn kan ọ̀mùtí lòun tó bá ń kọ̀ǹdẹ́mù ẹni tó ń gbowó èlé ọ̀mùtí ò ní bínú sí ẹ̀ torí pé wá sí òkùn tiẹ̀ òun ò gbowó èlé owó bísínẹ́sì ẹ̀ tó jẹ́jẹ́ new business òun ló fi ń mu ọtí tó ń mu ń tiẹ̀ wáàsí ò tí kàn án ẹni tí ó bínú sí ẹ òun lẹ́ni tó ṣe pé lóònù báǹkì lòun fi ń ra mọ́tò lòun fi ń kọ́lé lòun fi ń ṣe gbogbo nǹkan ẹ̀ tó bá ti wá mẹ́nu lé ẹ má jẹ ìbá ẹ kínní ṣe pé ah, àwọn afá ìgbà wà sùn wọn ti lé jù kó lè máa sọ pé ìwòlè gba owó láti lè expand the business gbogbo ni wọn ti fẹ́ rówó àwọn afáà yìí wọn wà realistic wọn wà realistic yìí tẹ̀ ń sọ yẹn kò kò lè lọ kò lè lọ ṣáfà ló sọ ni àbọ́lọ́wọ́ subhanahu wa ta'ala ló sọ ṣùgbọ́n ẹni tó ń jọ́mù tí ń tiẹ̀ tẹ bá sọ̀rọ̀ nǹkan ọtí òun náà bínú sí pé ah, wọ́n lè máa rẹ kéèyàn wọ́n mutí ah, ẹ̀sìn yìí ti fẹ́ le ju o ìbéèrè yẹn ti fi ń gbádùn ara ẹ̀ ẹ̀ ṣe lómi tẹ́ ń ṣe wá àfikún tó ṣe yí pé kò lè ṣe kó mọ àbí kó ṣe ìyàwó kó mọ rọtí yóò ra kírètì ọtí ni yóò ra cartons ọtí tó bá ní ah, eléyìí tẹ̀ ń ṣe yóò dáa ní èmi ń mú ṣùgbọ́n àwọn ọ̀rẹ́ mi tán máa wá wọn máa mú ni so tí ìbádẹ́ rà á fún wọn wọn ní láìpẹ́ so ja'ala fitnata an-nasi ka'adhabillah wọn lọ́lọ́wọ́n bá ní kó mọ́ ṣe nǹkan ó ní àwọn ọ̀rẹ́ rẹ̀ wọn ní láìpẹ́ wọ́n á bu ẹ wọ́n á sọ̀rọ̀ sí ẹ ṣé ọ̀rọ̀ táwọn ọ̀rẹ́ ò sọ sí ẹ bí wọ́n ṣe bínú sí ẹ yẹn o fẹ́ kọ̀ǹpì ẹ papọ̀ mọ́ yọ ọlọ́wọ́n bá méjèèjì ò jọra wọn so fìtínà kan nìyẹn fìtínà tán náà ipa àwọn èèyàn fìtínà ni wọ́n sọ̀rọ̀ sí mi wọ́n bà mí jẹ́ wọ́n sọ eléyìí ààrẹ níbi tó ṣe pé àti ẹ̀ ti fi súra ẹ̀sìn hàn níbi tó bá wà ó ní lára torí pé kò fẹ́ káwọn èèyàn sọ̀rọ̀ sóhun ní ìkànnú àwọn ọmọ ya wa ọ sọ̀rọ̀ kan fún mi wọ́n ní ọ̀wọ́n àti ẹ̀gbọ́n àwọn tó lóbìnrin àwọn wáṣẹ́ ọ̀rọ̀ tí mo sọ yìí ti pẹ́ gan-an so táwọn wá dé iléeṣẹ́ kan àwọn rí páwọn èèyàn pọ̀ ẹ̀sán wáṣẹ́ bọ̀tò wọn á fi fìlà sórí ń bí àwọn fìlà wáìtì kéékèèké tá máa ń wọ̀ ó ní ẹ̀kan wá pé òun pé wá ó pé òun sí ọ́fíìsì pé olóhùn wa ṣe òtún dé òde fìlà ẹ́ mùsùlùmí lèmi náà mùsùlùmí lèmi náà sórí fìlà lórí mi wọn lè gbẹ fíṣẹ́ pẹ̀lú eléyìí tó wọ̀ yìí ká lè mọ ibi tí inferiority complex tó ṣe pé ó ń bọ́ pọ̀lọpọ̀ àwa mùsùlùmí ibi tó ń bá wa jáde káwọn yẹn tó mọ àtáàkì wa gan fúnra wa àwa gan ti ṣe kí ni àti àtáàkì ara wa inferiority complex ti pa wá kú mùsùlùmí gbọ́dọ̀ ní ta pè ní sabat oríire wípé alhamdulillah àwa là ń bẹ lórí lórí ọ̀nà ẹni tí ò sí lórí islam ò sí lórí ọ̀nà bó ṣe pọ̀ ló mọ̀ gbọ̀n ó mọ̀ gbọ̀n ó wà wọn tí wọ́n sọ wọn á ti sáìzẹ́ kìsìsìsì yẹn ló máa bẹ̀rù ṣé ìyà ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ṣé kò ju kìsìsìsì yẹn lọ ni sọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ni wa minan nas ń bẹ́ẹ̀ nú àwọn èèyàn man yaqulu amanna billah ẹni tó ń sọ wípé agbọ́lọ́wọ́n ọba gbọ́ ṣùgbọ́n fa idha udiya fillah táwọn èèyàn bá sọ̀rọ̀ sọkúsọ ń pa rẹ̀ táwọn èèyàn tán bú àbí wọ́n tiẹ̀ ṣe nǹkan kan fún náà ja'ala fitnata an-nasi ka'adhabillah fìtínà àwọn èèyàn yẹn bí ìgbà tó ṣe pé kí ni lẹ́bù kan náà lòun àti ọlọ́mọba ló wà ní. so náà ọlọ́mọba subhanahu wa ta'ala ó jẹ́ ká mọ̀ ó ní ah, látúbọ̀wọ́lùnà fi amwalikum ọlọ́run ní dandan ni ká dán yín wò níbi àwọn dúkìá yín tẹ́ ń kójọ o wàlá tasma'unna mina alladhina utul kitaba min qablikum wa mina alladhina ashraku adan kathira ọlọ́run ní bákan náà ẹ máa máa gbọ́ adan kathira ìsọkúsọ tí wọ́n máa sọ ń pa yín bákan náà àwọn kan míì tí wọ́n máa ṣe fún yín ẹ máa rí tó jẹ́ nǹkan tí ò da tí ò bára mu àwọn wo ni ó mọ̀ sọ ń pa yín ọlọ́run bá subhanahu wa ta'ala ó ní minalladhina utul kitaba min qablikum àwọn tá a fún tíra ṣíwájú yín àwọn yahudi àti nasara wọ́n sọ̀sọ́kú sọ ń pa wọ́n bu yín wọ́n fi ń ṣe ẹyẹ wa minalladhina ashraku àtàwọn tán jẹ́ mushrikun pọ́nbélé àwọn náà sọ̀sọ́kú sọ ń pa wọ́n bu yín ọlọ́ọ̀bá ni wọ̀nyí tasbiru wa tattaqu fa inna dhalika min azmi al-umur ọlọ́ọ̀ni tẹ́ ẹ bá ṣe sùúrù tẹ́ ẹ bẹ̀ fáyọ̀ ọlọ́mọba ọlọ́ọ̀bá ní ìyẹn lára àwọn ọ̀rọ̀ tó ṣe wípé ó ṣòro láti ṣe lára àwọn ọ̀rọ̀ tó ṣe kí tó ṣò wípé ẹ wà determined ṣùgbọ́n lónìí ẹ̀rí àwọn mùsùlùmí ni wọ́n ní tí ìsàn kankan pa wọn wọn ní tí bú wọn ẹlòmíràn ti wo pé ah, dàgbò wò fẹ́ ṣe òun oníṣẹ́ sí i mọ́ àwa fi súnà ilẹ̀ báyìí kìrìsìtìmù yìí náà tí wọ́n ń pọ̀ jù àwọn èèyàn ń sọ oríṣiríṣi ń pa wa ọlọ́wọ́ bá ní wùnà àwọn kèfèrí àwọn kèfèrí wọ́n sọ sọkúsọ ń pa yìí ẹ máa ṣe sùúrù ni ẹ máa ṣe sùúrù ni o tẹ́ bá ti lágbára àti kọ̀rẹ́kìtì nǹkan tó ń ṣe fún yín ẹ máa ṣe sùúrù ni sọlọ́mù jẹ́ wípé ọlọ́mọba subhanahu wa ta'ala ń sọ ó ní kutila ashabu al-ukhdud annaru annaru zati idhum alayha qu'ud وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقم منهم إلا يؤمن بالله العزيز الحميد àwọn wo nìyẹn àwọn kan tó ṣe pé wọ́n gba islam táwọn yẹn wá ń fi sùtá wọ́n ń fi sùtá kan wọ́n ń fi tìǹà wọ́n fi yà jẹ wọ́n ọlọ́run ní iná lẹ́dí iná fata ní mímí iná wà mímí iná ti tún bala ní ọtúbù falahum azabu jahannam walahum azabu alhariki kí ọlọ́run bá ló ń bẹ̀yẹn fata ní mímí iná that is wọ́n fi yà jẹ àwọn mùmí débi pé kí ni wọ́n fẹ́ gúnrí wọn kúrò níbi ẹ̀sìn wọn ṣùgbọ́n wẹ́n nìyẹn ò gúnrí kúrò níbi ẹ̀sìn wọn dúró déédéé débi wípé ń tán ṣe wàláhì ọ̀pọ̀lọpọ̀ ò lè ṣe lónìí ọ̀pọ̀lọpọ̀ ò lè ṣe kéèyàn ló ń gbọ́ lọ́wọ́n bá gbọ́ àwọn à ń sọ fún pé kó kúrò bẹ́ẹ̀ kúrò bẹ́ẹ̀ olówó ní kúrò bẹ́ẹ̀ àwọn mú iná wọ́n dáná sínú kòtò ńláńlá àwọn à ń sọ wọn lẹ́yọ sínú kòtò yẹn wọn àtòrí ẹ̀ sọ pé àwọn òṣèṣìn yẹn mọ́ àwa nísìnyí àti ìrí nǹkan kan ẹlòmíì jọ́ ọ̀rọ̀ kò tí ì rí jẹ́ òun ló mú sọ pé òun òṣèṣìn mọ́ sọ àti ìrí fìtínà àwọn tó ṣíwájú wa wọ́n rí fìtínà tán dẹ̀ dúró sẹlẹ̀mí nǹkan àwọn wíṣì ní gẹ́gẹ́ tí gbogbo ẹ̀ kó kàn jẹ́ pé gbẹdẹmukẹ náà ni ah, àwọn muslim náà bẹ àwọn náà bẹ àwọn náà bẹ ṣé bá níbi sọ̀rọ̀ láti máa tàwọn sàhábà ṣe islam nìyẹn ṣáwọn ànábì ọlọ́wọ́ bá tán ṣíwájú ṣé má ṣe ṣe islam nìyẹn tọ́lọ́mọ subhanahu wa ta'ala bá ní kí wọ́n máa bẹ lára àwọn tí chẹ́ǹjì ń bẹ lọ́wọ́ ẹ̀ tí tó lówó lọ́wọ́ tó ní dúkìá mọ̀ pé fìtínà kan náà nìyẹn fún wọn náà o ẹlòmíì òun lè lọ jẹ́ fìtínà ti tiẹ̀ òun ni ká má rí jẹ ká má rí mu kí nǹkan lé fún ká má wá owó olé káàkiri ká má rí lé ó lè jẹ́ fìtínà ti tiẹ̀ nìyẹn ṣùgbọ́n kò sí tí ó ṣẹlẹ̀ sí wa tí ò ti ṣẹlẹ̀ fáwọn tán síwájú wa ẹ àwọn kèfèrí ìtàn ṣe ń sin fáànù wọn nǹkan kan wọ́n fẹ́ ṣe báyìí báyìí fáwọn mùsùlùmí ni wọ́n fẹ́ ṣe kínní kan wọ́n ti ṣerú ẹ̀ kọjá ìtọ́lọ́wọ́ bá sọ ní làtúbùwàlúnà fi àmúwálìkùn wà látẹ̀sùmáwùnà nínà lẹ́rìnà òtún kìtàbà ní kọ́bìlíkùn wà nínà lẹ́rìnà àṣìràkù àdán kẹfìrà ọlọ́ọ̀ni ẹgbẹ́ ìgbọ́kúgbọ́ àwọn ẹlẹ́bọ ìtúwọ́mọ̀ sọ́ńpa yín ṣùgbọ́n tọ́lọ́n bá sọ ní wàyí tẹ́sírù pátá tako fẹ́yìn náà dálé kẹ́mi àbí gbogbo tẹ́ ẹ bá ṣe sùúrù sùúrù ni sùúrù ni sùúrù làwọn anábì sallallahu alaihi wasallam ṣe ló fi pọ́n padà wá kọ́ńkà àmọ́ká ó ń ṣe ìdàgídíjà gan kò ń ṣe pé tó bá gbà láàpọ̀ á da gbogbo ẹ̀rú ẹ́ẹ́ ọlọ́mọba subhanahu wa ta'ala fẹ́ ká lọ gradually sọ̀ká wo àwọn tó ṣe yí pé wọ́n fìtínà wọ́n wọ́n jó wọn ná nítorí wípé wọ́n dúró déédéé ẹ jẹ́ ká wo eléyìí ká mọ̀ pé kí ni àárí fìtínà kò sí bó ṣe lè wù kó rí tí nǹkan bá ń dùn fún ẹ mọ̀ pé fìtínà tiẹ̀ náà nìyẹn ẹni tí nǹkan dẹ̀ ń le fún fìtínà tiẹ̀ náà nìyẹn ipò òní rí fìtínà yẹn ń ta gbọ́dọ̀ àkúrò yìí ọlọ́run ọba subhanahu wa ta'ala ó dìdí fi eléyìí rìn lẹ́yìn. ها لتبولن لتبولن لا متوكيد في نون التوكيد لتبولن في أموالكم عبدا نبيو أهدوك أي ولا تسمعن هبو دبداني كيكبو من الذين أوتوا الكتاب من قبلكم ومن الذين أشركوا دبداني كيكبو تعوتي أبنتي رشواجوني tí wọ́n lo tíra tó ń bẹ lọ́wọ́ wọn àtàwọn tó ṣe kí wọ́n jẹ́ mùṣírikù wọn ó sọ̀tọ̀ kú sọ ń pa yín tó ló jẹ́ pé ìta gbọ́dọ̀ gbọ́yé yìí a máa ra àwọn àdánwò lóríṣiríṣi ṣùgbọ́n bó la ṣe fẹ́ dúró ti ọ̀rọ̀ ẹ̀sìn ìtọ́lọ́wọ́n bá fẹ́ orin tó pàtàkì bákan náà ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala tún sọ fún wa inú suratul hajj ọlọ́run bá ní wa minan nasi man ya'budu Allah ala harfin wa minan nasi man ya'budu Allah ala harfin ó ń bẹnu àwọn èèyàn ẹni tó ṣe wí pé etí bèbè lòun fi ń sin lọ islam tó wà ń bẹ ní kọlọmọba kò ṣàánú wa islam pé kò tí ì ra àdánwò kankan ni o tó bá rí àdánwò kan nípa nǹkan tí ò nífẹ̀ẹ́ sí yóò já lọ ni. ومن الناس من يعبد الله على حرف فإن أصابه خير اطمأن به Ọlọ́run ní ti dáadáa bá ń ṣẹlẹ̀ sí òun rílé kọ́ òun rówó òun ra mọ́tò jọ اطمأن به ọkàn rẹ̀ ó máa balẹ̀ irú islam tó fẹ́ nìyẹn bẹ́ẹ̀ ni islam ta fẹ́ ni ṣùgbọ́n ọlọ́run bá subhanahu wa ta'ala ó dé ká mọ̀ pé kí ni òun máa ju àwọn fítàmù kọ̀ọ̀kan àwọn àdáwò kọ̀ọ̀kan wọn máa jù síwájú fẹ̀yìn asọ́ba wò xẹ́rì tuma anabi ọlọ́run bá ní wẹ̀yìn asọ́ba tó fìtínà tó nù ṣùgbọ́n tí fìtínà tó bá ṣẹlẹ̀ sí ìkọlàbà aláwájú ìhì ìkọlàbà aláwájú ìhì ẹsẹ̀kẹsẹ̀ yóò dorí kodò ní yóò dojú délẹ̀ ìdààmú ó bá yóò di polówó ṣẹ̀sìn yóò lóhun ò ṣe súnà mọ́ inqalaba ala wajhihi khasira dunya wal akhirah ọlọ́run ọba ló ṣòfò ayé ó tún ṣòfò àlìkíyàmá àdáwò tó bá nílé ayé kó ṣe yí kó lóhun ò torí ẹ̀ṣẹ̀ sì mọ́ kò rí solution fún ẹlòmíì látara àdáwò kan sí kejì tó bá ó gbanu christianity lọ ó gbalé aláwo lọ ó lọ gbé fún torí ẹ̀. ó lọ nítorí ẹ̀ ó nítorí ẹ̀ látara àdánwò kan sí kejì tó kan ṣùgbọ́n tọ́lọ́mọba subhanahu wa ta'ala alaba fẹ́ jẹ́ kí ìyá rẹ̀ kó pé méjì nítorí ẹ̀ sọ pé òun ò lọ yóò wá di pé kò ní wà níbì kan ní ọjọ́ wọ́n wá mú kéèsì mùsùlùmí kan wá mùsùlùmí yìí ó síkì àárẹ̀ yìí ó pọ̀ díẹ̀ awúsá lẹni tá à ń sọ yìí o kò kí ń ṣe yorùbá so ìgbà tó síkì ibi ìjókòó tí mo wà yìí ni ẹni tó mọ̀ ń pa kéèsì tí wọ́n ń sọ ó ń sọ fún mi pé ah, imam kí làwọn máa ṣe báyìí wọ́n pè òun láti lo àwọn nísìn nípa kéèsì èèyàn kan tó ṣe pé nìyẹn síkì fáwọn àṣùgbọ̀n kan ni mùsùlùmí ni nígbà tó síkì ṣùgbọ́n pàtàkì ò tètè yá àwọn fámìlì ẹ̀ padà dìsáìdì ipe káwọn gbé lọ chọ́ọ̀chì wọ́n gbé lọ chọ́ọ̀chì yẹn láàrin oṣù kan ààrẹ ààrẹ yá láàrin oṣù kan yẹn so lẹ́yìn oṣù kan tààrẹ yá òun ló bá kú so àwọn afẹ́ kí àwọn wá sin nísìn mùsùlùmí àwọn ìyàwó wa confused nílùú wọn kí làwọn máa ṣe báyìí àwọn fámìlì ẹ̀ wọ́n fẹ́ kán sin nísìn mùsùlùmí ìgbà tààrẹ ẹ̀rẹ̀ yá tààrẹ òyà wọ́n gbé lọ church ọlọ́run ṣàdánwò fún wọn bẹ́ẹ̀ ó ní kí ara yá so ó ti di pé ó belongi sí wọn náà ti ń lọbẹ̀ ó ń lọbẹ̀ lẹ́yìn oṣù kan òun ló jáde láyé ni kò ń ṣe pé accident kọ́ ó kàn kú náà àwọn fámìlì ẹ̀ ní wọn fẹ́ dúrọ́ọ̀pù ẹ̀ fún àwọn tí wọ́n gbé lọ́gbà tán tán wá wòsàn wọ́n fẹ́ kí àwọn àbá wa kí wọn sí lára gẹ́ bí mùsùlùmí àwọn yẹn bá yarí pé kò sí ní tó jọ àwọn tán fún lálàáfíà tẹrù páwọn ni wọ́n ṣe àwọn náà ni èèyàn wọn ni kò ń ṣèyàn títí wa ibẹ̀ náà lè máa gbé lọ sotila fẹ́lẹ̀ òun bíi eléyìí òun wípé tí a bá ti understand ìtọ́lọ́wọ́n bá lóun ó dán wa wò èèyàn mọ̀ wípé èèyàn ń ràdánwò kò túmọ̀ sí pọ́nlọ́wọ́ bá ní kórìíra fún ẹ kọ́ kò túmọ̀ sí pọ́nlọ́wọ́ bá ní kórìíra fún ẹ àdánwò jíjẹ múmu ni àdánwò ọmọ ni àdánwò pé yẹn kú fún yẹn ni àdánwò pé bísínẹ́sì ò lọ ni kò ń ṣe pọ́nlọ́wọ́ bá ní kórìíra fún ẹ. wa nabluukum bish-sharri wal-khayri fitnatan wa ilayna turja'un èyí tó ti rin lẹ́ni ó wà kú bó ló ṣe fẹ́ mánéjì ó máa ń ṣòro ṣùgbọ́n yẹn máa gbìyànjú láti jẹ́ ní tó ṣe pé kíni yóò dúró déédéé yóò dúró déédéé so ọlọ́run bá subhanahu wa ta'ala ni وإن أصابته فتنة انقلب على وجهه خسر الدنيا والآخرة ذلك هو الخسران المبين الله نسي أنه تفتن كما كان يوشكني يرد جبله إذا موبا ó lè kúrò ní islamu nítorí ẹ̀ ó lè kúrò ní sunna nítorí ẹ̀ dhalika wal khusranu al mubin eléyìí ni òfò tó fojú hàn ẹ́ ó lùzì láyé ó tún wá lùzì níjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama so eléyìí sọ fún wa ká pé ayé tá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yìí fìtínà ni ayé tá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yìí fìtínà ni ara wọn fítàn oríṣiríṣi anabuwa muhammad sallallahu alayhi wa sallam fi ni badiru bil a'mali fitana kakitọ ilayli muslim ẹ tètè múra tíṣẹ́ ẹ múra tíṣẹ́ fìtínà ń bẹ lóríṣiríṣi tó ń bẹ wájú yín o bí òkùnkùn tó dúdú birimu birimu làwọn fìtínà yẹn ṣe rí ṣùgbọ́n tẹ́ bá ti ń ṣiṣẹ́ ẹ̀ ń kọ́ nípa ìmánì bẹ́ẹ̀ ni ẹ̀ ń dúró pẹ̀lú àwọn tí wọ́n ní ìmánì ẹ̀ ń bá àwọn èèyàn gidi rìn àwọn nǹkan wọ̀nyẹn yóò jẹ́ kẹ́ ẹ lè máa bí ẹ fìtínà yẹn ṣùgbọ́n ẹni tó ṣe pé àwọn èèyàn kéèyàn ló ń bá rìn àwọn tó fún ní mọ̀ràn burúkú ló ń bá rìn táwọn fìtínà ayé bá ń ṣẹlẹ̀ yóò bá lọ yóò bá lọ fìtínà dẹ̀ ní fìtínà tu shahwat wa fitnatu shubuhat lára àwọn fitina tó tún bẹ orí fitina kini aṣahawa fitina adùn adu a mention tó obìnrin lẹ́ẹ̀kan àti mention tó wó náà méjèèjì yìí ni ẹ̀tọ́lọ́mba ní kó mórí bọ́ mbẹ́ ẹlòmíì kò kúndùn owó ìgbó kúndùn obìnrin kò wá ní pé obìnrin yẹn lọ́nà àláàlì tó ń bó pé ọlọ́run ní kíní ọlọ́run fún wa ní ìgbàláyè láti fẹ́ lórí mẹ́rin ẹlòmí ó máa tan rẹ̀ yóò ní àwọn kan náà ló ń fẹ́ ní gẹ́pẹ̀ mélòó ló ní. ní nǹkan bí two thousand and five bàbá kan ní aj ó ń takò kéèyàn máa fẹ́yàwó ju ẹyọ kan lọ ọ̀rẹ́ tí ìrẹ̀ fẹ́ gbogbo yẹn ṣe èmi àti ustaz wa wà papọ̀ àwa òkú bàbá yẹn western mentality ló ń bẹ jáde à ń wo bẹ́ẹ̀ orítorí pé yóò lè ṣe déédé láàrin ìyàwó méjì mẹ́ta tí wọ́n bá fẹ́ ọlọ́wọ́ aláyọ̀ ti sọ ipé kí ni ike ẹ̀ lè ṣe déédé ní só ìyàwó kan náà ni. àwa béèrè béèrè méjì lọ bàbá yìí a ní bàbá ọmọ mélòó lẹ́yìn bàbá ló ti bímọ mẹ́rin àmọ́ ní bàbá yẹn má bí ọmọ yẹn ọ̀kan lẹ́yìn kẹ́ bí ó mo lẹ́ẹ̀ lè níbi àwọn ọmọ yẹn déédéé á onítòótọ́ ni sọ ọmọ mẹ́rin ló bí ìyàwó kan ló bí i fún ẹ o ò lè nífẹ̀ẹ́ àwọn ọmọ yẹn déédéé kò pọ́síbù ni kò pọ́síbù ṣùgbọ́n tó wáyé kéèyàn ṣe ní déédéé èyí tó hàn síta èyí ó ṣe òun raṣọ pélé yìí òun rà pélé yìí òrèlé fún òrèlé fún eléyìí ní nǹkan tó ṣe yí pé ó jẹ́ nǹkan bíi téèyàn ń ṣe ní ẹ̀bùn lápèjúwe tó wáyé pé ojúṣe eléyìí ti nídìí nǹkan báyìí èyí ò tí ì nídìí ẹ̀ ó ní sọ pé torí pé èyí ò tí nídìí ẹ̀ kó wá fún àṣefò náà kò tí nídìí ẹ̀ àsìkò tó bá nídìí ẹ̀ tọ́lọ́run bá ní òní lọ́wọ́ òó ṣe mistake tẹ́lẹ̀ yìí máa ṣe nìyá nítorí pé kí ni òun bímọ kan ẹ̀sùn eléyìí náà owó tó ń fi ran lọ skul ni yóò wá ló ń fẹ́ save owó kan fún tó ń náà bá máa lọ skul ẹ̀ẹ́ tó bá tó àsìkò yẹn tó bá tó àsìkò tó fẹ́ lọ yẹn tọ́lọ́ bá fún ẹ lágbára yìí ó ṣe fóònù náà ṣùgbọ́n kò ní dandan ni pé o gbọ́dọ̀ sèvù eléyìí ọmọ àti torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin míì náà àwọn ọkùnrin ló ń kó bá wọn nǹkan kẹsí ò làbọ̀ wá lọ́rùn á là àbọ̀rà wá lọ́rùn ìbẹ̀lẹ̀ ti wá rí obìnrin tí ó mọ̀ sọ fọ́kọ rẹ̀ tẹ́bá padà bá wọn dá sọ̀rọ̀ ẹ̀ wò pé pàǹtí gbogbo tẹ̀ ń sọ yìí ẹ nígbà tí ẹ ẹbí ìyá ìyálé àbí ìyàwó tó fẹ́ ṣe kinní kan bàbá wọn fẹ́ ṣe kinní kan sọ ọkọ mi lọ sí ibi titi wọn so kò lọ sí ibi ti tèmi nígbà tí bàbá tèmi fẹ́ ṣe méjèèjì ò jọra wọn kò ṣe responsibility ọkọ rẹ òun ni pé kó ṣe nǹkan kan fún bàbá rẹ àbí ìyá rẹ ìwọ ni ìwọ ni ló responsibility lé lórí ṣùgbọ́n tó bá ṣe é fún wọn èèyàn fi ń wá ìfẹ́ àti ìyọ́nú ìyàwó yẹn ni in tó dáa gan ni ṣùgbọ́n wọ́n tó jóbìnrin ní torí kọ́kọ́ rẹ̀ ò ṣe nǹkan yẹn ó wà mọ̀ bọ́kọ̀ wàhálà nítorí ẹ̀ ó wà rò pé wàá jàre níwájú ọlọ́run ọba pẹ̀lú ó lè jàre torí pé kò kì í ṣojúṣe rẹ̀ the same thing náà ẹ̀rọkùnrin mi náà tó náà sọ ẹ̀yàwó òun ẹ kò bá ìyá òun fọṣọ àà kílẹ̀ mẹ́ni kíyàwó rẹ̀ bá ìyá rẹ̀ fọṣọ ni kò ń ṣojúṣe rẹ̀ nìyẹn ìwọ àti ẹ̀lẹ́jọ́ ń nájà dáadáa tó bá ṣe sí ìyá rẹ̀ àbí bàbá rẹ̀ ó ṣe é láti fi wá ìyọnu tiẹ̀ ni láti ṣàlékún ìfẹ́ tó ń bẹ láàrin ẹ̀yin méjèèjì ṣùgbọ́n kó máa báyàwó ẹ̀ jà torí pé kò lọ ṣe báyìí fún ìyá rẹ̀ ni ìjẹ́sìn ò ṣe lójúṣe rẹ̀ olùfẹ́ gbélé e lórí àmọ́ iye relationship tó ti wá fọ́ nítorí irú nǹkan báyìí. sọ kí mo tún sọ eléyìí wọn ni pé àwọn nǹkan míì bẹ tí ó kì í ṣe èyí tí ó yẹ ká fa wàhálà lé lórí tá a máa ń fa wàhálà lé lórí. sọ ajá sọ fún bàbá yẹn pé ọmọ ẹyọ kan ló yẹ kẹ bí based lórí argument yìí kò rọrọ sọ. afáàkejì náà wá sọ yìí pé ẹ má bínú ṣẹ́ ẹ ní girlfriend ibi tí mò ń lọ gẹ́gẹ́ nìyẹn. <laughs> olóòní gẹ́fẹ́ o so àwa wò pé bàbá ẹ ti ẹ ní ẹ̀tọ́ àti mọ̀ dá sọ́rọ̀ tó wọ́n lẹ̀ jù ẹ ní ẹ̀tọ́ àti mọ̀ dá ẹ ní gẹ́fẹ́ ẹ ń takọ ẹni tó fẹ́ yàwó méjì common sense gan sọ wípé kí ẹni yìí bẹ́tà yìí ṣùgbọ́n nǹkan tó wá fọ́ mi ni pé obìnrin ní ìtẹ́sí òye ó prefer kọ́kọ́ òun ní girlfriend ju pé kó níyàwó kejì lọ ó prefer kó ní girlfriend ju kó ní kíni kó níyàwó kejì lọ tí ẹ bá wá jókòó tẹ wọn á ronú pé kí ló máa kó lè lè máa múra ọmọ obìnrin báyìí kó máa ronú báyìí ọkọ ẹ lè ní girlfriend bọ̀ kó má níyàwó kejì kí ló máa ṣe pẹ̀lú girlfriend ṣèbí ìranù náà ni ṣùgbọ́n tí obìnrin yìí ń tájẹ́ẹ̀tì òun náà ni pé fọkùnrin yìí bá dákẹ́ nísìn gbogbo tó fi ń lẹ̀ ń property òun àtàwọn ọmọ òun làwọn á jòkó tì ta ló wá sọ fún ẹ wípé òun ni ó kọ́kọ́ jáde láyé ta ló garanti ẹ̀ fún ẹ àmọ́ iye obìnrin tó ṣe wípé ó fi ọmọ rẹ̀ lẹ̀ sáyé ni ọkọ ló yẹ ń struggle sọlọ́mù jẹ́ pé ìtọ́lọ́wọ́ bá ṣe lẹ́tọ̀ọ́ ó lè lé lára wa ń gbà míì ṣùgbọ́n nǹkan tá a gbọ́dọ̀ ṣe kí ni tá a gbọ́dọ̀ juwọ́lẹ̀ fún ni n tá gbọ́dọ̀ juwọ́lẹ̀ fún ni so eléyìí ó jẹ́ nǹkan tí ó pàtàkì àwọn fìtínà oríṣiríṣi ń bẹ fitna tu shawat wa shubuhat ti shubuhat òun ni àwọn oríṣiríṣi àdìọ́kàn tó ṣe tó ń bẹ láwùjọ tó ń bẹ lágbàáyé sí i àfáà mi ní sì yóò ṣe wá àti ẹnu rẹ̀ dùn ẹnu tó dùn yẹn òun náà ni nǹkan tí wò fi fọ́ọ̀lù fún ó ti mú ẹ lọ láti ara ẹnu tó dùn presentation arafa mi tó bá sọ̀rọ̀ ń pa béèyàn ṣe máa ń pàǹpà obìnrin báyìí tó bá sọ̀rọ̀ béèyàn ṣe máa ń pàǹpà obìnrin gbogbo àwọn obìnrin àfẹ́ntọ́lọ́ bá ṣàánú wọ́n fẹ́ẹ́ lè sọ pé wá sí àfa yẹn làwọn máa gbọ́ pé ah, àwọn ah, àfa gidi nìyẹn ṣùgbọ́n àfa tó ń sọ̀rọ̀ yìí ni ẹ lọ wọlé rẹ̀ èmi ti kó obìnrin mẹ́ta lẹ́nu wọn ẹni tó bóbìnrin sọ̀rọ̀ wípé ah, ó yẹ kọ́kọ́ ẹ máa ṣe báyìí ó yẹ kó máa pọnmi fún ẹ kó fi wẹ̀ ó yẹ kó ṣe kínní kan bẹ́ẹ̀ lóbìnrin ló máa kó jẹ yóò máa kó jẹ so díẹ̀ ni wàá dún máa ń ronú pé àbá tó ń bá mi sọ̀rọ̀ èbó ni fámìlì tiẹ̀ ṣe rí tẹ́bá padà wá tẹ́sí fámìlì ẹ̀ ní odi tóbi obìnrin mẹ́ta tó ti kọ́lẹ̀ gbogbo èrí tó ń fáwọn èèyàn jẹ́ ẹ̀yẹ ní o ò ṣe lò ó pẹ̀lú àwọn obìnrin tí wọ́n kọ́lẹ̀ jù náà. sọ kí mo fẹ́ lómi báyìí ni pé ẹlòmíì ẹnu ẹnu dúdú ní èkó àwọn èèyàn lọ ẹni tí ó dẹ̀ ní nǹkan tí ẹ jọ nǹkan ní ó yí sí ó wà easy fún láti fọ́ọ̀lù olùdókòwò muhammad sallallahu alaihi wa sallam fi wọ́n nù àwọn sàhábà ridwanullahi alayhim àtàwọn mùsùlùmí tá ń bọ̀ nípa ọ̀rọ̀ dajjal dajjal àwọn èèyàn yóò fọ́ọ̀lù fún látara wípé tó bá pàṣẹ ike kójú mọ̀ ọ̀rọ̀ òjòjò mọ̀ ọ̀rọ̀ tó bá pàṣẹ wípé kílẹ̀ mọ̀ wu irúgbìn jáde ilé ó lè mọ̀ wu irúgbìn jáde ṣàǹfùn bàtà bá rí ẹni tó lòun ṣe wáàsí aba kan tó ṣe pé tá bá ti lọ sọ́dọ̀ rẹ̀ bùkátà ń bíyà bísínẹ́sì ń búùmù more than ninety percent àwọn èèyàn yóò fọlù fúru àfa ẹlòmí ò ní kí ni ẹ máa mú bí ọ̀tà wá káwọn aṣọ àdúrà sí ẹ ṣe kí ẹ wá ara àwọn tí ó pọ̀ ẹ ra àwọn àfa àwọn bàbá náà tí ó ẹ ra àwọn ọ̀dọ́ náà tí ó pọ̀ ń bẹ́ẹ̀ bí ẹmu wa àṣàdúrà sí torí wípé táwọn èèyàn ń fẹ́ wọ́n ń fẹ́ ni tí ẹnu rẹ̀ dùn ẹni tó ń ṣàtó ní kẹ́ mú kí ọ̀tá kó ń ṣàdúrà ẹ̀ wò pìlẹ̀ rẹ̀ bó ní pìlẹ̀ rẹ̀ ṣe rí ó lè jẹ́ pé bíi mẹkáníìkì kan ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ti ṣe mọ́tò ṣe ṣe ṣe kíní o òun ó kàn sí pé ó lè jẹ́ bíkẹ́ra ní tẹ́lẹ̀ òun náà ti ṣe gbogbo ẹgbẹ́ gbà tó yí só ní pé ọwọ́ tá dé yẹn ni ó ní pé àwọn èèyàn ń wá ó di pé wọ́n ṣe fíjì àwọn náà ń ṣe ṣòro àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni èyí ó wu ẹni tó ń báyàn sọ̀rọ̀ bóò lẹ́ni yìí gan ṣe rí ìkànnì yẹn ìkejì ni wípé ìta gbọ́dọ̀ jẹ́ kó jẹ wá lógún jùlọ òun ni kí lọ́lọ́run ọba sọ kí lànà bí sọ sallallahu alaihi wasallam ẹni tí ò bá ti dúró tí kí lọ́lọ́run ọba sọ kí lànà bí sọ irú ẹni ẹ yóò kàn máa rìn rẹ́gbẹ̀rẹ̀gbẹ̀ káàkiri yóò ló ń gbọ́ wá sí ni ẹ̀ à ń lọ lẹ́kṣọ̀ kan bí kan bẹ́ẹ̀ à ń lọ lẹ́kṣọ̀ kan bí kan bẹ́ẹ̀ à ń lọ lẹ́kṣọ̀ kan bí kan bẹ́ẹ̀ torí wípé qala Allahu qala ar-rasul kọ́ni tí òun wá afta àfáà tó ń ṣe wá àti fún àáwù kí ló fi ń bá wa sọ̀rọ̀ ọlọ́run sọ ànábì sọ sallallahu alayhi wa sallam sókè la fẹ́ lomi báyìí òun ni pé fitnatu shubuhat fìtínà ìrújú òǹbẹ̀lẹ̀ jàǹtìrẹrẹ́ǹsì pọ̀rọ̀ ẹ̀sìn ebe yìí ò mọ tó wo tiẹ̀ fẹ́ ṣe mọ́ torí kó gẹ́gẹ́ fún rẹ̀ òòrì ìlànà tó yẹ kó rìn ẹni tó bá ti ń rin ìlànà tókè ẹ̀rí náà ń tẹ̀lé láti lẹ̀ tí nǹkan bá fẹ́ dàrú ẹ̀rí yẹn náà ni ó mọ wò òkè àfáà tó sọ̀rọ̀ táǹsì kí ló mú wá lẹ́rìí kí ló mú wá lẹ́rìí ẹ̀rí yẹn náà ni ó mọ̀ wò torí pé tó pò mọ́ àtàfà kan pọ̀ nìyẹn a gbọ́dọ̀ mú àfáà kan nínú wípé tó bá wọgbó èmi náà ń wọgbó lọ ìlànà àwọn onísúfí nìyẹn kò sí bí àfáà kan ṣe lè kàǹkà tó kò sí bó ṣe lè bàbàrà níwájú wa tó ká mọ̀ pé ẹnì kọ́ mu'arradu lil khata ó lè ṣe mistake ó lè ṣe mistake so tó bá ṣe mistake àwọn ọ̀rọ̀ ayọ́ sẹ́gbẹ́ kankan eléyìí mistake nílé ṣùgbọ́n fókè à tó sọ yẹn àwọn ọgbó pẹ̀lú ẹ̀ náà ni o bí tó bá lọ là ń lọ àwọn ẹni ọlọ́ọ̀ni àwọn àfáàní ádímẹ́ǹtì yẹn oníṣúfí náà sọ̀rọ̀ ẹ̀ fún ẹ etí ò jẹ́ kó oníṣúfí padà lẹ́yìn iṣẹ́ wù rẹ̀ the same argument ni wọ́n náà mú wáyẹn ṣùgbọ́n ara àwọn àfáà gidi wọ́n sọ fún yín ìtì ń bá ṣe mistake ó ti ẹ ṣe rọ́dù fún mi tí ń bá ṣe mistake ẹ ṣe kí ni ẹ ṣe rọ́dù fún mi tẹ́ bá lè ṣe rọ́dù yẹn pẹ̀lú wípé ẹ pè mí lẹ́yìn máa appreciate ẹ kí n correct ẹ fúnra mi burúkú ẹgbọ́n mi nísìnyí a rí pé ah, àfáà ṣe mistake nǹkan báyìí báyìí báyìí a àfáà yẹn pé báyìí báyìí báyìí jazakallah khairan ó dẹ̀ di the next alcohol àbódi di another program ni ó dẹ̀ gbogbo sọ báyìí báyìí báyìí báyìí gbà kan o nǹkan yìí ò rí bẹ́ẹ̀ eléyìí a gbọ́dọ̀ mọ expect ẹ lọ́dọ̀ tó já fẹ́ẹ̀sì àfẹ́ẹ̀sì ò ní pìrìsẹ́ǹtì ààrẹ bí ẹni pé tóun bá ti sọ òun náà ní final so yóò sọ fún wọn ẹ ṣe rọ́dù fún ọ̀rọ̀ mi ẹ lè pè mí kẹ ṣe kẹ correct mi kí n correct ara mi bọ̀ ṣe dandan ni pé gbogbo ẹni tí ó bá correct tí n bá sọ nǹkan tó bá kù díẹ̀ káàtó tó lẹ́nu kí gbogbo wọn pè mí kò ń ṣe dandan kò ń ṣe dandan wọ́n lè correct mi ní gbangba ta èmi wá ni màá túnra mi ṣe sẹ́ni tó correct mi ní sì máa mú lọ́ta torí ẹ̀ mi ní mú lọ́ta torí ẹ̀ ìtú ẹ ti ń sọ fún un náà ni pé jazakallahu khaira ṣùgbọ́n fìtínà tó ń bẹ o ni pé téèyàn kan bá correct mi nísìn mo ti rí ìyẹn tó fẹ́ gbé mi ṣubú tó fẹ́ já mi bọ́ àwa mú lọ́tà tí máa ti mú lọ́tà àwọn tó ń jẹ́ student mi ló wà rọ́ tẹ̀lé mi lẹ́yìn àwọn tó ń jẹ́ lovers mi ló rọ́ tẹ̀lé mi lẹ́yìn eléyìí ò kì í ṣe Islam lára àwọn fìtínà tó ń bá dá wà lásìkò tá a wà lélẹ́yìí ẹlòmíì nìkan bá pè ṣe ókè kí ló mú ẹ kí ní sáǹjẹ lórí àwọn kankan ní sìn <laughs> akọmọ rẹ rí náà kò sí tó mú change stand pé kí ni àfáà tó lè kú torí ẹ ó ti change stand sòun náà ó change stand pẹ̀lú ẹ náà ni automatically the same thing táwọn oníṣùfì náà ń ṣe nìyẹn mo ń báyà kan sọ̀rọ̀ ní nǹkan bíi twenty years ago àwọn sọ̀rọ̀ mo wá fi àwọn ẹ̀rí hàn mo ṣáyà alukurani ṣe àdìsí fún gbà tó wá wò ó ò á ṣe tẹ́ wọn sọ ń sinmi pé àwọn afá wa wọn sì lórí ojú ọ̀nà ó ti rí gbogbo ẹ̀rí ó ti ẹ fẹ́ fún wọn sí lórí ojú ọ̀nà tó fẹ́ fún ọba wọ ná mo prefer kí n wọ ná pẹ̀lú wọn. kò ṣe kí wọ́n ní wọ́n ní ó ti di sọ báyìí lẹ́yìn pàtó ti fi ẹ̀rí hàn pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣùgbọ́n bí tí àfa rẹ̀ kàǹkà dé lọ́kàn rẹ̀ ṣe tẹ́ ń sọ sí ni pé wọ́n sì lójú ọ̀nà tó wà wọ náà ni á ah, mo prefer kí n wọ náà pẹ̀lú wọn. sọ́dọ̀ jẹ́ pé àwa ta aláǹṣe súnà náà fìtínà ń bẹ fìtínà tó ṣubú ha ó ń bẹ níta àwọn ìrújú ń bẹ lóríṣiríṣi níta ká nífẹ̀ẹ́ àfa ṣùgbọ́n àbọ̀rọ̀ nífẹ̀ẹ́ wọn débi wípé tó bá ń wọgbó lọ àwọn wọgbó lọ nìyẹn ó gbọ́dọ̀ jẹ́ wọn tí wọ́n sì bẹ́ẹ̀ làfa náà ò gbọ́dọ̀ gbére kalẹ̀ nígbè kalẹ̀ ẹni tí wọ́n lè correct tá a bá correct yẹn a lè pẹ́ nìyẹn sákìyèsí pẹ̀lú fóònù tó bá possible ṣùgbọ́n tí ò bá possible kò sí nǹkan tó gbé ká correct yẹn publicly sheikh al-albani alayhi rahmatullah tẹ́bá katira àwọn mi ẹ̀ẹ́dì tó ti ṣe rọ́dù fún sheikh mumbaz tẹ́bá katira sheikh mumbaz mi ẹ̀ẹ́dì tó ti ṣe rọ́dù fún sheikh al-albani gbóná gbèsè public ni àfàmẹ́yìn rẹ̀ ni wọ́n súnmọ́ra wọn tán ní nọ́mbà àwọn lọ́wọ́ ni eléyìí ń gbé jordan èyí ń gbé saudi ṣùgbọ́n ẹ̀sìn ló wà stake à ń fẹ̀sìn dọ́rẹ̀ẹ́ nísìnyí Sheikh Suleiman hafidhahullahu ta'ala kúrò bí báyìí wọ́n lè sọ̀rọ̀ kan tẹ́mi ò bá sọ kọ́ọ̀tọ̀ rẹ̀ máa ń ọ̀rọ̀ tán sọ yóò kọ̀rẹ́kì tí mi bá sọ̀rọ̀ kan tọ́rọ̀ yẹn ò bá ṣe kíni tí ò bá jẹ́ nǹkan tó kọ̀rẹ́kì lọ́dọ̀ títí wọn ni wọ́n á ní kó kọ̀rẹ́kì ṣùgbọ́n ká máa tijú ara wa wípé àfẹsẹ̀ ra wa ẹ̀sìn la ń ṣe eré yẹn o èèyàn kan sọ̀rọ̀ nísìnyí mo rí pé nǹkan yìí ò correct mi ìfẹ́ sọ pé nǹkan yìí ò correct nítorí pé mi ìfẹ́ fẹ́ kó tó wá lọ jẹ́ pé ẹni tí ó máa ń sọ̀rọ̀ dáadáa ń pa rẹ̀ àbẹ́ni tó máa ń yìn ẹ́ òun lẹ́nu yẹn ẹni pé fìtínà ni kìíní yẹn fìtínà ni ẹni tó máa ń sọ dáadáa ń pa rẹ̀ tó máa ń yìn ẹ́ lápẹ̀jú owó àríkó ṣe mistake mistake yẹn ni ò wá kọ̀ ò correct yẹn ò dákẹ́ fìtínà ńlá ni fún àpá ẹ̀ kò gbọ́dọ̀ jẹ́ kí ìfẹ́ tó ń bẹ láàrin àwọn kó má jẹ́ kó ń kọ́ rẹ̀ ti kìíní yẹn ni torí pé yẹn ti di fake love kò ń ṣàlùyọ́ kò fi láàyè káwọn tó sọ fún wa nípa Abdullahi bin Umar kéèyàn sọ pé kí ni inni uhibbuka fillah mo nífẹ̀ẹ́ nítorí ìtọ́lọ́hún kẹ́ni ẹ̀rẹ̀ mọ̀ fún létí pé àmàánà ṣoré ni fa uhibbuka fillah mo kórìíra ìkórìíra mi kò ṣe pé òṣèlú pásínálì òṣùmọ́ torí tọ́lọ́ náà lèmi náà fi kórìíra eléyìí nífẹ̀ẹ́ eléyìí nítorí tọ́lọ́hún èyí dẹ̀ kórìíra rẹ̀ nítorí tọ́lọ́hún ó dẹ̀ kọ́ nísìnyí fún lẹ́hánnẹ́ká tẹ́lẹ̀hánà òtúláhì fi àdáàlì kọ̀tà àkùdà rẹ̀ àjọ ó máa ń pè ń lọ́nà tí ó dá ó dẹ̀ tún gbowó lórí ipò pèrò ó sọ rí nìyí fún kẹnyẹ wa máa èsì abdullahi bin umar láti máa gbé fún sáwọn afa àwọn afa àwọn afa ti kàn yẹgẹ kí ló sọ dà fa jẹgẹjẹgẹ torí pé criticize the position no fitina nìyẹn agbọ́dọ̀ jẹ́ kí ẹ̀mí wa kó free mo máa sọ kíní kan fún yẹn sheikh al-albani alayhi rahmatullah lára àwọn afa ta katira àwọn gan-an tó jìyàn fi sí sunna tó fi sí sí sunna oníṣẹ́ kalalbani alayhi rahmatullah ṣùgbọ́n wàláhì mo máa ń fẹ́ káwọn èèyàn criticize ni wọn mo máa ń láì káwọn ṣe kí ni kan criticize ni wọn so that ibi tó bá kù sí ẹ ibi tí ọ̀rọ̀ wọn kù sí nìyí torí pé àfẹ́ ṣe kí ni àfẹ́ ṣe tẹ̀kílìdù àmọ́ fún àpá kan sọtẹ́lẹ̀ yìí bá sọtẹ́lẹ̀ yìí sọ ní òkè ẹ̀rí ẹ̀lẹ́lẹ́ òkè àṣẹ àtẹ̀lẹ́ṣẹ́ kàlùbá ní bíbáyìí torí pé kí ni a rí better evidence níbí báyìí ó ṣe kí student rí nìyẹn ṣùgbọ́n kò wọ́n pé àfáà rẹ̀ ò fẹ́ jẹ́ kí ẹ̀ka sọ̀rọ̀ ń parẹ́ tala àfáà rẹ̀ àfáà rẹ̀ ò kì í ṣe ànábì ọlọ́run ọba subhanahu wa ta'ala kò ń ṣe ànábì ọlọ́run ọba kò ṣe muhammad sallallahu alaihi so ó jẹ́ kí ọkàn rẹ̀ kó kó free then ó lè jẹ́ pẹ́ni criticize àfáà rẹ̀ kó jẹ́ pé ọmọ kékeré ni má fojú ọmọ kékeré wò Sheikh Al-Albani alayhi rahmatullah tí a bá wo sọ̀híyà wọn nǹkan mi volume two or so tí màá ṣe mistake wọ́n ń fún èsì wọ́n ń fún lésì ọmọ kékeré kan Sheikh Al-Albani wà ní nǹkan bíi close to be eighty years nígbà tí mo sọ yìí ọmọ kékeré tí mo sọ ọmọ yẹn wà ní twenty two years old wọ́n dẹ̀ ń ṣe rọ́dù nǹkan tó sọ ó dẹ̀ ń bẹ nínú kíni ó ń bẹ nínú sílà táǹkà lòdì bẹ́ẹ̀ nípa náà sọ fúnra wọn yìí pé ọmọ yìí ó lóun wà ní twenty two years old wọ́n kọ́ síbẹ̀ báyìí ìyẹ̀ká wá sọ pé gbá ọmọ fún yẹn yìí sí ọmọ kéèké ni wọ́n ọ̀rọ̀ ẹ̀sìn eléyìí ìjọ bá ti fi ìwí pé lẹ́bùn mi ti ju kí n máa fáwọn èèyàn kan létí lórí ọ̀rọ̀ ẹ̀sìn lọ ìgbéraga ti wọ láìpẹ́ ẹ̀sìn kọ́ ló ń protect mọ́ ó ti di pé kí ni personality ẹ ló wà áfta tí ọmọ ọdún mẹ́wàá bá sọ̀rọ̀ tí ọ̀rọ̀ ẹ bá jọ bí ẹni pé ó mẹ́rin wá báwo pé torí gbọ́jọ́ ọmọ ọdún mẹ́wàá ẹ̀sìn ọlọ́run ló fẹ́ dàrú ìwọ ṣe kí ni ó fún lésì ló jẹ́ pé àmọ́yé àwọn èèyàn tí wọ́n àwọn ṣe gun bá àzàlẹ̀ rahmatullah tó ń bí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó fún lésì pé ẹgbẹ́ ọmọ ọmọ wọn ni wọ́n ṣùgbọ́n fìtínà àfa òní kó bìlíìfù pé lẹ́bùn òun ti kọjá àwọn nǹkan báyìí sòyẹ kò yẹ kó mọ èyẹ kan dẹ̀sìn rú onílẹ́bùn tiẹ̀ ti kọjá kí wọ́n mọ fún ẹni tó ń dẹ̀sìn rú létí lẹ́bùn òní lẹ́bùn ẹ̀ tó fẹ́ ju lẹ́bùn ànábì ọlọ́run ba lọ sallallahu alaihi wasallam àmọ́ iye àwọn tánábì fún létí sólóbi jẹ́ pé fìtínà ṣubuhat òun ló lágbára jù kéèyàn fẹ́ sin lọ́hùn kí dàbò tó wá bá kó mọ̀ mọ̀ ibi tí ó yà sí ọ̀pọ̀lọpọ̀ gbà àfa àmọ́ ń contribute sí kinní yẹn látara pé ni àfa ò dé káwọn èèyàn mọ̀ òun bó ṣe yẹ kán mọ̀ òun. kò sí nǹkan tó burú pé o sọ nǹkan lónìí sìn ó dẹ̀ rí nǹkan tó wà wédíà jù lọ lọ́jọ́ kejì ọ̀dọ̀ àwọn jẹ̀máà tó ti sọ pé nǹkan yẹn rí báyìí lánàá ibẹ̀ náà ni wàá tún bọ́ sí pé níta sọ yìí o àti padà tún rí ẹ̀rí tí ó wà wéde àjùlọ nǹkan yóò rí bẹ́ẹ̀ mọ́ ẹlòmíràn ni ah tí wọ́n á ṣe báyìí ṣe ní ìní jábọ́ níwájú àwọn jẹ̀máà yẹn báyìí má o pé mọ̀ mi ò fi bẹ́ẹ̀ pọ̀ ni àsìkò yẹn sì ń bọ̀ wá sórí tó ànáàsì fún ọ yẹn tó sọ yẹn wọ́n sì padà gẹ́ẹ̀tì tó tàwọn yìí wọ́n máa kà àjọba yẹn sẹ́lò nígbà tó bá ti ríbi márùn mẹ́fà lọ́dọ̀ rẹ̀ pé ẹni yóò kì í tààrọ̀ ọjà àkúrò mi yóò bá sá fún ẹni nítorí òfẹ́ kó ṣẹlẹ̀ yóò padà ṣẹlẹ̀ it is better kó ṣe pé mistake tó o ṣe sọ fọlọ́ pé mo ṣe mistake kí ni ẹni yóò ti jẹ́ kán ní trust inú ẹ ife àfáà yìí tó bá lóun darí wa ó ń darí wa náà ní pẹ̀lú ìmọ̀ ni tó bá dẹ̀ ṣe mistake ni yóò sọ fún wa pé òun ṣe mistake bọ̀tìmí náà máa ń wá látọ̀dọ̀ àwọn tó ṣe wípé ajẹ́kólówàzù gẹ́gẹ́ bí nǹkan tá ń bára wa sọ látẹ̀kọ́ fìtínà ni àwọn nǹkan wọ̀nyẹn wọ́n jẹ́ àfa kan ga ju bó ti yẹ lọ ó lè á nífẹ̀ẹ́ àwọn àfa ṣùgbọ́n má jẹ́ ká gbé wọn kọjá ipò wọn sotori náà àádùn mi bàbá ẹlọ́wọ́ bá subhanahu wa ta'ala kí ó ṣàmì ẹnì kọ̀ọ̀kan kó fi ẹsẹ̀ wa nílẹ̀ sí ojú ọ̀nà rẹ̀ kó ṣàmójúkúrò kùdìẹ̀kùdìẹ̀ wa. وصلى الله على نبينا محمد وآله وصحبه أجمعين سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك جزاكم الله خير الشيخ ọlọ́run kún sábà san àwọn afáwa lẹ́sùn dáadáa gbogbo èyí tí wọ́n bá wa sọ kọ́lọ̀ jẹ́ kó wúlò fún aláyà ti àkíyàmù a rí pé ọ̀pọ̀lọpọ̀ ìdí ni wọ́n ti yọ ètò oúnjẹ fìtínà ni wọ́n ti yọ fún wa látara ara wa látara owó wa látara àwọn ọmọ wa látara dúkìá wa látara ìmọ̀ tí à ń kọ́ látara àwọn tí à ń gbọ́rọ̀ wọn látara àwa tá à ń ṣe kíni tá à ń ṣe dáwà náà abẹ́lẹ́ ọba àlekè ọlá gbogbo èyí tó wù kí ó jẹ́ fitna kọ́lọ́mọṣàbà gbogbo ẹnì kọ̀ọ̀kan wa borí ẹ̀ ọ̀làlà haúlẹ̀ wàlà fún wọ́tà ẹ̀ làbẹ̀là.